ọjọ́ yẹn ló máa gbà ọjọ́ yẹn ló máa gbà tí n bá béèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sáàmù.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 mojú ah. ẹ̀dùn ṣé wọ́n ni. èkì ni sẹ́yìn lè pe sàmú ni kí ni mo ṣe fún yín tẹ̀lé pariwo bẹ́ẹ̀ pariwo ẹ fẹ́ pèrè parí. ta ló ń pe sàmú mo ní sí wọn ló gbé ọ̀kadà sọdún yóò náà kó mi. ọ̀kadà wèrè wo sójú ọ̀nà bo èmi arọ ọ̀kadà ọlọ́run má jẹ́ rí bí. bẹ́ẹ̀ máa kọ́kọ́ ra nǹkan ọ̀rìn ṣẹlẹ̀ ayé ibi tí màá máa ra tírélà ni màá rà èmi àá máa bọ́ ọ̀kadà wèrè kan káàkiri ní kí ni. mo ní sẹ́wọ́n kọ́ lọ gbọ́kadà sójú ọ̀nà ko. bàbá mo ní mi gbọ́kadà sójú ọ̀nà ṣẹ́yìn lẹ́ ń pe sàmú. ẹ eh, sàmú kọ́ sàmú ẹ̀ Sàámú ta ló se mi ta ló pèmí ẹfẹ pèmí parí. Sàámú Sàámú jẹ Sàámú. ta ló pèmí ẹfẹ pèmí parí kí ló dé ẹ mo ń jẹ Sàámú ni mo ń jẹ Sàámú ni mo ní ta ló pèmí. máàbọ̀ máàbọ̀ Sàámú ta ló pèmí sẹ́ máàbọ̀ kí ló dé. màá rogo báyìí ta ló jẹ́ kí n jáde láàárọ̀ yìí kí ló tún mo jáde ń rú táìmù ìtòrí Ọlọ́run Sàámú yéé tani ta ló polúkọ mi. Sàámú kí ló pè mí fún. máàbọ̀ Sabu, Sabu. àmàdà Sabu. tálọ́ sáàbù Sabu, sáàbù tálọ́ Sabu. Sabu, tani tálọ́ pè mí Sabu. pàbọ̀ wọ́n lè pe Sabu, Sabu. Sabu, Sabu. Sabu, Sabu. yẹ́bìrì kan ní mò ń jẹ́ Sabu, láyé ni ọlọ́run má jẹ́ kéèyàn ra àrífẹsẹ̀ sí torí ọlọ́run láti inú bọ́ọ̀sì tí mo lè ṣe á dáadáa báyìí màá ṣàrẹ̀ ní pẹ̀mí àbí báwo ni wọ́n ah, ṣàdínkù òní pẹ̀mí àkẹ́fẹ́ máa polo polo olo. ní ọmọ já sí ibo mo dé Bellegrand Bellegrand ta ló pè mí inú Bellegrand ẹni pè mí pè mí wọnú Bellegrand ẹ ti gbẹ́ kòtò mi lé àbí ẹ gbé sàrẹ́ tèmi lé ẹgbẹ́ tèmi wá wọ̀ọ́rẹ́ àbí ọlọ́wọ̀n ò ní jẹ́ ọlọ́wọ̀n ò ní jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá pè mí wọnú bíi tó gbogbo ẹni máa ń tó fẹ́ kẹ́mi wọnú tààrẹ yìí òun ló kú kó tó máa kú kú kò ní dá gbogbo òkú tó máa bí tó pèmí pé tó bá wà nínú bí tó wà pọ̀ fẹ́ pèmí fẹ́ wọnú kò kò ní yẹ yín yéé ta ló pè Sàámú. ó dá àtòrò ọ̀tọ̀ èmi kẹ́mi wá wọnú bẹ̀rẹ̀ gland. Sàámú Sàámú o ti bọ̀ Sàámú. ó lọ ní oúnjẹ Sàámú mọ́ ní oúnjẹ Sàámú mọ́ torí mímọ́ tó pè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 kì í ṣàjálẹ̀ tí wọ́n sọ̀rọ̀ dáná ṣé kì í ṣe mú àjálẹ̀ ní mú wọ̀nyí. ayé mi ti bàjẹ́ jọ tó ọlọ́run ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ tó rán mi wá jalẹ̀ ṣayé mi ò ti bàjẹ́ báyìí tó ọlọ́run ta ló ń pèsè àmúdó fẹ́ pa mí igbó mo wà yìí. ẹ wo ẹ jọ̀dún ọlọ́run kí ni mo ṣe fún yẹn tí bá ṣètò ọlọ́run kó dárí jì mí mi ò mọ ibi tí mo wà yìí ni ẹjọ́ ta ló pèsè àmú ẹjọ́ mi mọ ibi tí mo wà ẹjọ́ ẹni tí n bá ṣe torí Ọlọ́run kó dáríjì mi ẹjọ́ dún Ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́ ta ló pèsè àmú ẹ wo bí ta ló ìyá fún ìyá fún. má bínú sá má ṣèyẹn jọ kí olórin má bínú àbẹ̀ bóyá bí ọ̀rọ̀ tí mo sọ sẹ́nìkan bóyá ó fẹ́ kó bá mi wá ní pé kán lọ kán lọ fìyà jẹ mí ẹjọ́ tó ọlọ́run ẹ má pa mí sínú àjálẹ̀ ẹjọ́ bàbá ẹ fún ẹjọ́ akànṣe akọyin sí ìjọ ẹni tí mo wà àmọ́ bí ẹ̀yin ọrùn ìlú fẹ́ dàbí kó fẹ́ wé díẹ̀ ju ìtí lọ parí ẹjọ́ ṣé mi àti yín mọ̀ra ẹjọ́ tó yóò lọ́hùn ẹjọ́ ṣáà mọ̀ra ẹjọ́. bàbá mi. ha bàá mi kí ló dé ṣé ilẹ̀ ń dẹ́rù bà mí ha ṣé mo sọ pé ayé lọ́jà ọ̀run nílé ṣọ́ọ̀run rèé. Ah, ṣéjọba ọ̀run tí gbogbo àwọn èèyàn sọ pé àwọn fẹ́ wá ni ìbẹ́ẹ̀ ti kú mami kí ló dé tẹ́ pé mi tẹ́ pé mi tẹ́ fẹ́ pè mí pa ṣé ń pè mí pé kí wá jọ yín bí ni kí ló ṣẹlẹ̀. Sàámú kí ló dé tó ń wá tí o sọ ní. níbo. kí ló dé tó ń dààmú ara ẹ. nígbà wo. Sàámú kí ló dé tó jẹ́ iṣẹ́ oníṣẹ́ ló tẹra mọ́ tó ń ṣe tu fọ̀nà tiẹ̀ lẹ̀. wo jẹ́ kí n sọ fún ẹ o má nira ẹ lára má dẹ̀ dara ẹ láàmú iṣẹ́ tó gbọ́dọ̀ ṣe láyé ẹ tí wàá ṣe là tí wàá fi níláárí òun níṣẹ́ tèmi bàbá ẹ tí mo ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí mo filẹ̀ kí n tó kú láyé tó sì gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù mu iṣẹ́ ẹ nìyí tó gbọ́dọ̀ nira ẹ lára ìyẹn níṣẹ́ àjọ tẹ́ ìgbà. bẹ́ẹ̀ni iṣẹ́ àjọ. iṣẹ́ àjọ tẹ́ ìgbà káàkiri tó ń gbá gbẹgbẹgbà tẹ́ wà láyé kákò burúkú ni ẹ họ bí nǹkan mi tẹ́ ẹ họ gili burúkú gbà tẹ́ wà láyé tẹ́ ẹ wà òkè rárá tẹ́lẹ̀ pé àwọn èèyàn máa ń bú mi gan pé bàbá mi hàn ẹ̀yìn tí mo wá rí mi ò mọ̀ bóyá ẹlẹ́dàá yín gbà bẹ́ẹ̀ gbọ́n bàtẹ́ kẹyìn sí mi tẹ́ ẹ kojú sọ̀hún mò ń sọ fẹ́ ẹlẹ́dàá yín pé parí yín tóbi ṣé mi ò mọ̀ yín gbà tẹ́ wà láyé ẹ wá ṣọ́ọ́ṣẹ́fù lọ́rùn ni àbẹ̀ṣe wa ní ìtì báyìí ẹ̀wà tó bá jẹ́ pé iṣẹ́ àjọ tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ fi rí bẹ́ẹ̀ ṣe rí ńgbà tẹ́ ẹ wà láyé kó tó di ìpẹ́ wá síbi èmi ò lè ṣiṣẹ́ àjọ o láéláé à. Sàámú. láyé. Sàámú. mo gbọ́ yìí. ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ wo bàtà tí mo bọ́ sílẹ̀ nídìí iṣẹ́ àjọ òun ni kí wọn náà kí ẹsẹ̀ bù báyìí. mi sáìsì kan náà kọ́ láwọ̀ o bàtà yín kò lè bá gbogbo bàtà yín tẹ̀ fílẹ̀ sàyé kó tó nípẹ́ wá síbi gbogbo ẹ̀ mo ti fi tọrẹ tọ́ o tó bá jẹ́ ní ti bàtà bàtà wájọ tó bí ni àmọ́ ní ti bí òkè ẹsẹ̀ báyìí àmọ́ ní ti bí òkè ẹsẹ̀ báyìí. ayé mi mo lè dá ọ̀nà ọlọ́ ṣé kìí ṣe fún gbàwọ̀ bàbá mi wọ̀ ọ́ fẹ́ fẹ́ ṣiṣẹ́ ibi fún mi òun sọ́nà bàbá mi ò fa ètò ìtòrí ọlọ́ọ̀ ṣé kìí ṣe fún àwọn géènì ọ̀kúrẹ́ àwọn jọ sínú òun irú bíi ah, àwọn bíi àyè mi ti bàjẹ́ ọlọ́run mo pa àbọ̀ ọlọ́run jẹ́ kó wà lórí ara mi Jésù ayé mi ti bàjẹ́ mo pa àbọ̀ ọlọ́run bu ara mi. kí ló ń ṣẹlẹ̀ tẹ̀ dá mi láàmú báyìí ṣé bàbá mi kankan ní yín lóòótọ́ bí ló dẹ̀ ṣe ní báyẹn jọ ẹ́. Sàámú Sàámú Àyìnlá bàbá mi nìyí. gbọ́ gbogbo tí mo bẹ́ẹ̀ sọ kí o sì lọ bẹ̀rẹ̀ iṣẹ́ náà kíákíá kí o wá ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Sàámú màgbò màgbò Sàámú alájọ. Fún ọlọ́wọ́ Sàámú wẹ̀wẹ̀. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. Màgbò màgbò. Ńlọ máa gbàjọ. Bí wọ́n ṣe mọ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojú lówó. Àjọjúmọ́ ni àbájọ lówó. Táwọn oníjẹ́ ìjọba ni àbìtáládàá ni àbí àwọn ìyàwó irọ́ ń rí rárá èmi àjọ gbígbà. wọ́n fún mi lọ wọ́n fún mi lọ bẹ́ẹ̀ ó sì ṣe eré tí lálàá ó sì àjọ. mo fúnjọ ọkọ àjọ rẹ̀ àjọ tí bàbá mi gbà títí títí títí tó jẹ́ kó rí ẹ̀gbìn àwọn ayákìlá tó pọ̀ ló ẹ̀ dànù mo gbà kọ́ gbà ní àwọn afáàn ìbọn lójú àlàjì jẹ́ ẹ̀yìn lọ. ọ̀gá ọ̀ ọ̀gá tí wọ́n kú kó ìlú tó. àbí bá rí bàbá mi ń sìn wọ́n ti fáìn burúkú burúkú tó bá rí gbogbo ẹ̀yìn ọrùn mi bàbá mi bó ṣe wú ah ọwọ́ clean bàbá mi wá clean délẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́wọ́ burúkú lọ bàbá mi tó ọ̀gbẹ́ ah tó bá ní pé èèyàn họ dáàdì mi họ wọn ò ṣe é rí rárá ni o tó bá wá rí gbogbo bíi bàbá mi ó ti wá clean burúkú tó ti mọ́ mọ́ òpin ṣé wọ́n ń ṣèfù lọ́rùn ni o tí mo bí wọ́n nìyẹn tó bá rí gbogbo parí bàbá tó ti wá yàtọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n dó oúnjẹ mi yàtọ̀ sí oúnjẹ tó wà láyé ìjà ayé gbé mi. tẹ́gbẹ́ gbogbo òrùngbọ̀n funfun ó máa gbà bí burúkú burúkú báyìí bí bàbá olóyè yìí bá rògbò ṣe fani mo rò kankan náà ṣe jù gbọ́n gbàjọ lọ ni. bàbá mi ìjà ayé gbé mi wọn ò lè rìnrìn múdẹ̀ pé kọ́nà fẹ́ rìnrìn pé múdẹ̀ fẹ́ rìn wọn ò lè rìnrìn múdẹ̀ dépò tábà ní kíni ní ojú àlá tí mo ti rí bàbá mi wọ́n dàbí páwọn gangan ló ń kó àwọn tó ń mọ́dẹ́lì káàkiri bí páwọn náà ń kó wọn jọ ni wọ́n dúró wọn náà tán hmm, àmọ́ bẹ́ẹ̀ kọ́ náà ṣe rí lójú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa wò pé ọlọ́run ò dẹ̀ mọ bó ṣe lè bá mi ṣe tó máa sẹ́ǹdì bàbá mi padà sàyé torí tó bá jẹ́ kí bàbá mi ṣe fáìn nígbà tí mo rí wọn lójú àlá yìí ó ní ṣe fáìn nígbà tó wà láyé ah! àwọn obìnrin á ti ṣùrù bò wọ́n kó mm. tẹ̀ táwọn ọmọ kéékèèké kéékèèké tó lówó tó jẹ́ pé lóṣòdì wọn yẹn wọ́n á ti ṣùrùbọ wọn àti ibẹ̀ wọ́n tẹ̀ ti lè lówó kán wá kọ́lé lẹ̀ kò jẹ́ bí family house táwa máa lè jogún wọn ní kankan mm. kó tó di pọn lọ ilé mi rẹ ti tàn wá àwọn jẹ́ owó ilé kó tó di wọn kù. àdúpẹ́ ah, yẹn. ṣé ló ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí bàbá mi padà wà sáyé kó wọ́n á padà fa ibẹ̀ bóyá láti ẹ̀rí tí wọ́n ṣe. ó dà kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gangan kí ni pọ́ìntì tó fẹ́ drive at kí ni nǹkan tó fẹ́ sọ gangan kí ló fẹ́ fà jáde inú àlá Richard bàbá mi máa ń ṣarán lójú àlá máa bíbá. ah bàbá mi tó sọ pé iṣẹ́ tèmi ń ṣe pé mi ń dààmú káàkiri ni pé kémi má ṣiṣẹ́ yẹn mọ́ iṣẹ́ táwọn ṣe káwọn fi kú òun ni kémi mú kí n máa ṣe ìyẹn sí àjọ gbígbà kémi má lọ gba àjọ káàkiri àjọ tó jẹ́ pé bàbá mi gbà títí títí títí tí wọn ò lè raṣọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wọn máa ṣọ one one five bàbá mi ò lè lówó tán máa fi rà á bàbá mi bàbá mi ìjà yìí wọ́n wọ̀ kú dànù kì í ṣe wọ́n ní pọ́lísì wọ́n ò lówó ní. Ah! mo sọ fún ẹ ṣé wo mọ̀ wọn ni àbí ọmọ bàbá mi kó tó di kan kú gbogbo mi máa kún ni bí àfa àgbà kò sí nǹkan kan mi bẹ̀ wọ́n tètè wà òkè wọ́n jà ní gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn kó tó di pé wọ́n kú pẹ̀lú àjọ yìí òun náà fẹ́ kẹ́mi lọ́ra wọlé nítorí ọ̀rọ̀ àlá tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ pé mo ti sọ̀rọ̀ àlá kan fún ẹ rí ó lẹ́rù ṣe ń bà mí mo rí pé ẹ̀kọ́ kan tó bá dà pé mò ń lálàá báyìí ó máa ń fẹ́ dàbí pé ó fẹ́ dọ́gbọ́n ṣe àfi nǹkan kan ìyẹn ló ń bà mí lẹ́rù mo ṣe ní kí n fi lu ẹ̀ àmọ́ tí n bá rẹ́ni tí mo lè fọkàn jọkàn màá fi gbé kúrò lára wọ́n tán èmi gbàjọ gbàjọ ìbọn ní kí n ti bẹ̀rẹ̀ àwa máa yẹ ọdúnlé ìyá ṣáàkì méjì lè máa ìdá ẹ̀ma ìtì ìdá mẹ́rin <laughs> ìyá ṣáàkì àjọba ti di fifteen èmi uh. ọ̀dẹ ìṣí. Uh, kọ́mẹ́ǹdì ẹ̀ pé ó fọ̀rọ̀ yìí lọ́nù inú mi dẹ̀ tún máa ń dùn lẹ́gbẹ̀ẹ́ kan pé ó jẹ́ èèyàn kan tí ò kì í ṣọ̀lẹ torí ò ń ṣiṣẹ́ ò ń ṣe security nínú complex ah, ah, iṣẹ́ gidi ni kódà iṣẹ́ tí ó jẹ́ pé àwọn èèyàn wá tó yẹ pé wọ́n rè ni bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan fún ẹ o ọ̀rọ̀ aláòṣàlàyé tó máa ń lábí Joseph yìí tó dẹ̀ máa ń ṣẹ èmi gan o ti lálàá sí mi rí tó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ló ṣe bá mi lẹ́rù jẹjẹ láì ṣe pé bóyá gbé ah, nǹkan mi fẹ́ ṣẹlẹ̀ mo ṣe o pé ìbárẹ̀ nífẹ̀ẹ́ mi jọ. ṣó wàá rí nǹkan tọ́lọ́run fi hàn ẹ́ yìí bí bàbá ẹ̀ ṣe yọ sí ẹ yẹn bàbá ẹ̀ wá já ẹ sí ni ó fẹ́ kó ṣe kí ni kí wọ́n náà ṣe kí ni kó step up kó kúrò ní level tó wà tẹ́lẹ̀ kó tún lọ sí another big level ó ti yẹ àjọ ni wọ́n máa wò wá máa fojú commonize ẹ̀bọ̀ bàbá ẹ̀ ló introduce ẹ̀ ló dẹ̀ sọ pé kí ni ló instruct ẹ̀ láti lọ ṣe ó máa ṣe kí ni ó máa yàtọ̀ wá kàn fi packaging gbogbo packaging tó máa ń fi sí life ẹ̀ náà ló máa fi sí ó máa yàtọ̀ sájọ táwọn ordinary people ń gbà mo dẹ̀ trust ẹ̀ gan you are a workaholic you are a hustler <laughs> yes so advice tèmi ni pé kódà gan tí báàgì bàbá ẹ̀ tó fi gbàjọ kú báyìí wà hmm. òun gangan ni kò lù má tiẹ̀ ra báàgì. bẹ́ẹ̀nu sọ́n kò kò kò ṣe rádaràda aa kí ló dé adẹ́rùkù bí yóò lọ́pọ̀lọ́ díẹ̀ òun la ṣe wá síbi pé kó kàn tiẹ̀ lè là wà nímọ̀ràn ẹ̀wẹ̀ tá a fẹ́ fọkàn jọ àṣọkùn ẹ̀ ti dálù ìwọ́n tọkùn ẹ̀ ti expire tó fẹ́ yí ìmọ̀ tèmi hmm. gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ kéèmí á lọ gbàjọ mi tiẹ̀ ronú pé bó o ṣe já tó bó o dẹ̀ ṣe kàwé tó tó tiẹ̀ lajú jù àlómi ìmọ̀ kó tiẹ̀ lè ronú ọ̀rọ̀ yìí àwa ń sọ àǹsọ́bọ̀ ò ní pé kí n lọ hò háhá o gbogbo ẹ̀ ń bá yorùbá jẹ́ fún ní yorùbá tí à ń sọ o ní ẹ̀bùn ni ó ṣe fi olóyè dé síwájú ẹ̀ kó wàá kékeré kan kó ẹ̀ kó fi igu èsì ẹ̀bùn hmm. òṣì máa gbàjọ káàkiri ibo ni kí n ti bẹ̀rẹ̀ ẹjọ́ tó àbí kí n máa kọ́lẹ̀ kí ló lé bẹ́ẹ̀ ọlọ́wọ́ ìjẹ́rìí wa bó orí náà wò ni. kẹ́ máa lọ gbàjọ wọmí. kí ni. wọmi ó rí mi bí mo ṣe rí yìí àbó orí kí wọ́n á máa lọ gbàjọ wọ́n á ti kọlu mi tọ́kọ́ tó bọ̀ kẹ́mi ògbóyìnbó ní kí ni pákéjì burúkú ayé ni ó ní kémi máa lọ gbàjọ máa máa downgrade ara láàrin ìgboro ọlọ́mọ jẹ́ rí bí. Sàámú èyí tí mò ń sọ yẹn náà orí ẹ̀ ni mo ì máa dúró sí ó máa gbàjọ ni ó ti yẹ a ní kó kú òun iṣẹ́ tó ń ṣe yẹn kó lọ́ máa gbàjọ bàbá ẹ̀ ló fi hàn ẹ̀ ok ṣé wò mọ̀ pé táwọn èèyàn kan tó bá ń wù ẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ yẹn tó ń da fún ẹ yẹn tó bá lọ decide láti conspire against ẹ kó lọ ṣọ̀tẹ̀ kó wá kó ibi tó ti ń ṣe security yẹn kó kó gbogbo ẹrù bẹ̀ táwọn ọlọ́pàá bá wa tá ló bẹ́ẹ̀ máa kọ́ mu ìwọ ni ó ń lọ ṣẹ́wọ̀n nìyẹn. àrùn ní bá jẹ́ gbìlò máa kú gbé o má rò débẹ̀ o ẹni bá jẹ́ gbì ló máa kú gbì náà ní ṣèwádìí ni. ṣé mo máa sọ ìṣàlàyé fún wọn pé kó ṣèwádìí yóò bí ọlọ́pàá gbọ́ gbogbo Yorùbá ni òyìnbó mélòó ló máa gbọ́ báwo ló fẹ́ rojọ́ níwájú adájọ́ ṣé o bẹ́ẹ̀ gbogbo eléyìí ló máa sọ ní court of law ọ ẹni tọ́lọ̀ bá aṣọ kó máa ṣọ́ra ẹ̀ àìmọye èèyàn tó wà lẹ́wọ̀n torí òyìnbó tí ó gbóyìnbó tó yẹ pé inú ẹ̀wọ̀n dẹ̀ lọ wà. wọ́n lè mú mi torí pé ṣé màá ló máa bájọ káàkiri ni ọlọ́run ti fàpẹrẹ ẹ̀ pé nǹkan tó máa ṣe ni ah. kí wọn náà ṣe kí ni kó mú sọ́kàn pé o fẹ́ ṣe ọlọ́run adé ṣe kí ni á jẹ́ kó easy fún ẹ láti bẹ̀ ah ìwọ tó ẹpọ lọ máa ń gbà fún ẹ gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé báyìí ó máa ń wọ̀ mm, tó ń ṣe security tàìṣe wo bóyá ó múra jù mí lọ àní kò wọlé lọ kó tiẹ̀ lọ kó lọ tú àwọn ẹrù tí bàbá ẹ gbé lẹ̀ tó bá rí báàgì tí bàbá ẹ gangan fi ń ṣàjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó gbé kó lọ́ máa fi gbàjọ. ríṣàdì ríṣàdì ah kí là ń wí kí ló ń wí èwo ni kó o bá lọ rí ìyá lọ rí báàgì eh. yìí má pe awu mọ́. èkó láti tọ́ mi Mushin Estate mo gbé dàgbà. ẹ eh, wá wá wá kí ló dé mo ní kò campaign ni. Eh. o lẹ pósítà pé o fẹ́ jẹ́ kánsílọ̀ ni àbí mo sọ pé mo fẹ́ dìbò fún ẹ. ọ̀dẹ ló mọ̀. ah come in there. ọmọ mi yẹn o ti dé. Baby. Well, okay. Wow. Wow. Well, try, try, well, okay fine gan. ẹ ká sùn sàn. ọ̀rẹ́ mi ni ló jẹ́ tó ń ṣe sá ọ̀rẹ́ mi ni <laughs> friend mi ni ó dẹ̀ wá lọ ń ṣe sá àṣàbà ah, ó mọ Sàámú ni. no i don't know him. kínú wẹ Sàámú bébì mi ni ọmọ mi ọmọ tó ń sọ ọmọ tí mo fẹ́ fẹ́ ni. mo ń gbọ́. bébì ó bọ̀ àwọn alákọ̀ọ́lá ni bébì bù ọ́ bèé my only bù. oh òun náà ń bá wí tán ní fún boo. bù gẹ́tì bù. eléyìí gbọdọ̀ ní bù. eléyìí ló tún fẹ́ fẹ́ sílé ìyàwó tó tún máa fẹ́ sílé ni dọ èèyàn mélòó gọgọgọgọgọ ló fẹ́ fẹ́ sílé gọgọ náà. richard má ṣẹ́jú torí mi mọ tó ń ṣe ẹ lójú èmi ló ń ṣẹ́jú sí pé kí n dákẹ́ ọ̀rọ̀ mi ìdè mọ́rísì tó fi ń ṣẹ́jú sí mi ohun tí mò ń sọ ni pé èèyàn mélòó ló fẹ́ fẹ́ sílé ṣọ́ọ̀bù kékeré tí ju bí ọ̀sẹ̀ kan lọ́sìn tó introduce ọmọ kan síbi tó lóun ló fẹ́ fẹ́ gọ́gọ́ sílé ẹni tó ti sọ fún mi pé o fẹ́ fẹ́ sílé ní ìtí oṣù ìtí bẹ̀rẹ̀ kì í ṣe fifteen kí ló dé ah, ah, tó fi ṣe é ní sáyé ẹ̀fẹ́ bàjẹ́ nítorí ọlọ́run ibi tó jókòó sí ni mo jókòó sí tí mo lọ kọ́lẹ̀kùn yàrá ẹni bíi mo kàn kàn kàn kàn kàn ó dà mí lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ ó dà mí lóhùn ìgbà tó máa padà jáde nígbà tí mo jókòó síbí náà ó bẹ̀rẹ̀ sí ní kàn gùn ni láì ṣe pé bóyá òun tún ẹ́ńjì ìdílé kò dẹ̀ sí kankan tó ń ṣe ọmọ tó ń là ṣebí yẹn padà tẹ̀lé ẹ lẹ́yìn. Sàámú ó fẹ́ tó tí a yìí wo bí wo bí ọmọ tó wùn àti ẹ̀jọ́ wà nínú ilé lọ́jọ́ sí tán bá yú ẹ jáde àbí tán bá pa yín pọ̀ á tó mẹ́fà ẹ. gbogbo téèyàn fi ń ṣoríire lóbìnrin gbogbo ẹ̀ lò ní wájú ló ní lẹ́yìn ó ju ajímọ̀tì lọ nígbà tó bá padà jáde ń bì lọ́mọ tó pè níyàwó ẹ̀. Sàámú. wá ọmọ tó máa ń wá bá ní kọ́ńplẹ́ẹ̀sì wa ń kọ́ níbi ìsàlẹ̀ kọ́ńplẹ́ẹ̀sì wa yìí ọmọ yẹn títí àbìkí náà ń pòrúkọ ẹ̀ òun kọ́ àní títí ọ̀rẹ́ Monday tó máa wá bá ládìgbẹ́ ẹ kí n gbàgbé tó bá ní ká dákẹ́ àdákẹ́ o àmọ́ bó o ṣe ń lu ayé ẹ̀ yìí kò fẹ́ wú èmi o kò fẹ́ wú èmi o ọmọdé ni ẹ kó má dẹ̀ lọ yọ́ tán kó tó di wípé o fẹ́ ṣe ìgbéyàwó tó yẹ kó o ṣe gangan òun ló ń sún èmi wá tútù nǹkan ìjọ́ olórí tútù gbẹ̀yìn Tutu mékọ̀pù. tútù wo kíni. tó ń ṣe mékọ̀pù ọ̀rẹ́ fún iṣọ́. tútù wo tútù tó lóun fẹ́ ṣọ́yìn àwọn tó ń ṣe tíátà mi dẹ̀ mú lọ bá wọn. olórí burúkú yẹn ayé bọ̀bọ̀ yìí ti bá ìjẹ́ pẹ̀lú wọn. Sàámú. láì ṣe pọ́ọ̀rọ̀ ti tẹ̀lé ta ló kọ script fún ẹ. Sàámú. onídìrẹ́tọ̀ òdìrẹ́ kò ní dá fún ẹ. Sàámú wà máa lọ wà máa lọ ọ̀yà ọ̀yà wà máa lọ. ó lọ sí kí n gbé débùkì ìlànà. wà máa lọ wà máa lọ wà máa lọ. ó lọ fún báwọn jí máa liw àbọ̀dọ̀ fadéyé olóró. Sàámú. Sàámú o <laughs> mọ tó jẹlẹ mo lọ jẹ fifty àbí sí one. ó yá dìde wa màá ṣáà pé mo ti lálejò. wèrè ní bọ́ọ̀yì àbúlọ́mọ bá àbádìyàn olóró. àmàdé máa àdé máa rà ọṣẹ wa máa lọ. Sàámú <laughs> Sàámú. ẹ wo ẹ jẹ́ kí n advice yìí ṣẹ́rẹ́ dẹ̀ ń wo yìí ọ̀rẹ́ tèmi ni a ti dọ́wọ́ àti pẹ́ àmọ́ mo rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ ò bínú oníwà tútù ni wọ́n bí yín dáadáa ẹ wá jẹ́ kí n advice tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló wù yín nítorí bẹ́ẹ̀ ṣe wà gbọ́n yẹn ń wò yín ẹ fi bẹ́ẹ̀ fa ètò ẹ nítorí ó láwọn kan tó máa ń wò ibi ibi wọ́n fi ṣe pé fún ni o àwọn kan wọ́n abẹ́ tó jẹ́ pé tó bá rí wọn ò lè sùn rárá láì ṣe Simon Ògùntọ́lá tó bá rí ibi problem láti fún ọ ẹ lọ wá bí nǹkan tó bá tóbi ẹ má dín nǹkan sínú ẹ ṣé wàá rí bí ìdì náà kẹ́ ẹ̀ wò kẹ́ ẹ̀ gba àwọn àwọn kan wà tán náà rà tán máa fi ń wọ̀ dì báyìí ẹ̀yẹn rà ẹ̀yẹn ti kó fún tán tó bá wọnú tó bá wọnú lé á ti rálù kó tó di ipò tú gbogbo ẹ̀ tó bá tú gbogbo ẹ̀ kò ní síbi tó fẹ́ lọ nígbà tẹ́ bá ti bí ẹyẹ kan tẹ́ ti bí méjì kò ní ní choice mọ́ kí ló ṣe ẹ́ ṣẹgbẹ́ package ara yín ni mò ń sọ ẹ ti straight jù. Sàámú kò sí nǹkan tó máa ṣé ká máa advice ọmọ tó yẹ kó wá ètùtù yìí advice kí ni. ara kan ẹ ló mú un ká má sọ tọrọ kùnran ó ní wọ́n ti ń fi fashion parade wọ́n fẹ́ fi bàyí ẹ̀jẹ̀ sí wọ́n wọ́n bẹ̀ nà ẹ̀ palẹ̀ ìdìbò wọn kò sí thank you àbọ̀rọ̀ dá sọ́kì ìṣòro àmọ̀ràn fún yín. Sàámú kò sí wàhálà. wo kí ló wàá sọ èmi ò lè gbàjọ́ o. kò ṣùgbà tó mo fẹ́ gbowó mi. àbẹ́bí ẹ̀ jọ̀ọ́ kó sọ fún mi nǹkan tí ọ̀rẹ́ ẹ sọ àbí ta ló mi ìṣẹ̀fẹ́ mọ̀ ṣé òótọ́ ni nǹkan tó sọ fún mi. kí ni kí ló ń ṣe ẹ́. kí ló ṣe mí. ìwọ náà fẹ́ máa fọ́ọ̀mù wife àbí ṣé kò ń ṣe pé tó bá sáfìsì mò ń fún ẹ lówó aláyé kólàkó lẹ́kọ̀ọ́jọ́ kò ń ṣe owó ni mo máa ń fún ẹ tá a bá ṣe lẹ́vù ọ̀gbẹ́ni báwo dẹ̀ ni ọ̀gbẹ́ni báwo ni ṣókéré wa ni àbí kò ṣeré ńlẹ̀ lẹ́nu. wọ́n dẹ̀ fẹ́ máa ṣó tuntun tún tí ẹ jẹ́ yóò máa ṣe gírígírí nù a ní òkè ọ̀tá yóò lè máa ṣe rádàrádà. oríire ò ní sẹ́yìn yóò wéré sórí mo fún ọ ní ìṣẹ́jú méjì péré kó o fi tún gbogbo mọ́tò àti mọ́tò ọkàn kó o sì yọ ẹ́ńjìnì ń bọ́lẹ̀ gàbádáyà. ó dàbí ó dàbí pé wẹ́ẹ̀ sí ọ̀sà mo ní kó tún kí ni ọba mi sọ ó já wẹrẹ ni. wẹ́ẹ́ tó bá lọ tó bá lọ tó bá lọ mú mú mú mú o ṣeun o ṣeun o ṣeun bá yọ orí rẹ sókè. ó lè fọwọ́ lẹ́kẹ̀ẹ́ ó lè fọwọ́ lẹ́kẹ̀ẹ́. wọ́n lọ wọ́n lọ well played wo filẹ filẹ sáwọ sọfúnọkù mọbìnrin jàre sórí olórí burúkú làwọn ọmọ eléyìí ṣe ń wò wọn láti ibi síbẹ̀ kò sí wúlò kọ́bọ̀ lára wọn a ní kó tú ẹ́ńjìnì ọkọ̀ tó jẹ́ pé ló rọ̀ jù lára ọkọ̀ ipe kó lò ṣẹ́jú méjì orí burúkú ti ràn di kankan kan tí tí ò rí sí látò. kánpó kánpó kánpó àná ẹ̀ ṣe mí o. kí ni. ṣé o ráwọn ọmọ pẹrẹgu yìí. àwọn ọmọ tó dàbí abẹ́bẹ̀ yìí. wọ́n bí tó o bá bìlù wọn bí erin tẹ́lẹ̀ ìbá ṣubú tó bá mú ẹ lọ sí kirikiri ó ní rántí iṣẹ́ mẹkáníìkì mọ́ tó máa fi ṣe one twenty one years tọ́. Sàámú gbàgbé ó sì jọ tó bá kú gan kí ni ìwúlò ẹ̀ nígbà tí o ti kú tó wà nílé ayé kí ni ìwúlò ẹ̀ sórí bó ṣe wà tó bá jẹ́ pé obìnrin ni gbogbo àwọn ìyàwó tẹ́nàǹtì àti láńlọ́ọ̀dù àdúgbò ló ti bàtẹ́tẹ́ tán àwọn ọmọ tẹ́mi gan kùn sí ló rẹ tí mò ń kùn sí wọn létí tó yẹ pé mò ń náwó lé lórí gbogbo wọn náà ló ti ló ti mú fẹ́rẹ́fẹ́rẹ́ ló ti yán wọn. wo eléyìí nífẹ̀ẹ́ obìnrin. Ah! ó ya wèrè. ó dẹ̀ ń parọ́ mọ́rú ẹlẹ́dẹ̀ ọmọ yìí. yéè orúkọ tó morúkọ òun ló ya wèrè ju òun òun ya wèrè ju orúkọ lọ. eléyìí tó jẹ́ pé kò kìdá orí tó kù lọ yìí. ó yá sọ̀rọ̀ sọ̀rọ̀ ń gbọ́. eléyìí bí àtẹ́gùn fẹ̀lẹ́fẹ́lẹ́ yìí ah! àbọ̀nkọ́ ló dàbí wọ́ọ̀nù ìwọ yìí. ooo kò tú kò túra lẹ̀ lójú ẹ̀rí ni. lóòótọ́ ó ya wèrè gan-an. ṣòkòtò mẹ́rin ló wọ̀ mélòó lọ́wọ́. ó tó mẹ́rin méjì mẹ́ta. méjì tó bá wù ẹ̀yọ́ kọkọ lè dúró ń jẹ ó dẹ̀ ní irú ọmọ yìí ṣe sí lọ. bùrọ̀sà bùrọ̀sà bẹ́ẹ̀ ẹni bá bẹ̀ wọ́n jọ ẹ kàn máa bí ọ̀gá ẹ jọ nítorí ọlọ́ọ̀ ẹ̀kọ́ máa bẹ̀ bẹ́ẹ̀ bọ̀gà. àwọn òbí ẹ fi ẹ sí bí pé kó wàá kọ́ṣẹ́ kó o lè ṣoríire ìyẹn òjò ẹ lójúmọ́ àbí obìnrin wá wù ẹ ju iṣẹ́ tó ọkọ̀ lọ obi ló pa bàbá ẹ̀. ẹ́ńjìnì sàn lọ. kò sí wàhálà olórí burúkú sálọ mú káàdì wá wèrè o ti ṣe fídọ́ọ̀mù o kó yá sọ fáwọn ará ilé yín kó ti mọ̀ sẹ́tán sàmú sàmú. wà wà wà wà àárọ̀ lọ́jọ́ hmm. àárọ̀ lọ́jọ́ mélòó lẹ fẹ́ dá. mò ń bọ̀ nà mò ń bọ̀ nà mò ń bọ̀ mò ń bọ̀. ṣé ìjàjọ tẹ́lẹ̀ sà. ǹjẹ́ ǹjẹ́ kò sí kókó bóyá lọ ṣe ń tó bẹ́ẹ̀ mọ̀ bọ̀ kí ló ṣẹlẹ̀ mọ̀ bọ̀ jẹ́ rí o. Ah, wá wá wá wá wá wá àárọ̀ lọ́jọ́ mi ò fẹ́ tètè wọ́ bí mi ò fẹ́ pẹ́ bí o. má bínú jàre mi ò fẹ́ pẹ́ bí ogun tábà máa ṣe kó jẹ́ kíákíá. Sàámú má bínú torí Ọlọ́run lórí burúkú làwọn ọmọ ni hmm. wọ́n lè lọ́ọ́ fo lè rọ́ọ̀bù olú ẹ̀ bá hmm. ẹ̀ẹ́n mélòó làjọ mi di. àjọ ẹ̀ báyìí ń sìn ó ti di seventeen. seventeen ká pé ó kù bíi thirteen ti parí. sórí wàhálà kan ló ṣẹlẹ̀ Sàámú òní sórí ibú bí ẹni yẹ ìjóná kẹyìn o ayé ò sì ní bàjẹ́ láéláé mo fẹ́ kó o bò mí láti rí kó o daṣọ àṣírí bò mí sórí wàhálà kan ló ṣẹlẹ̀ mo wá nídìí owó so wá rí àjọ seventeen tí mo ti dáhùn ó kàn lubú rẹ̀ pọ̀ ni ó lu thirteen pọ̀ mọ́ yóò kàn pé thirteen ni ó kàn kó fèmí yóò máa kí ẹ̀ níwàá mọ̀ dá padà fún ọ oh. ohun tó sọ ṣẹ̀ṣẹ̀ yé mi ni o o ti dá seventeen tẹ́lẹ̀ kí n wá fọkàn sọ wípé ó ti pé thirty. o ti dá thirty ìmọ̀ wá jẹ́ thirty eh. kí wọ́n á kó thirty fún ẹ. thirty fún mi kí wọ́n á mọ̀ dá padà lẹ́yìn. kọ́ńpó bàbá kọ́ńpó kọ́ńpó sàmú. mo gbàdúrà kí n tó jáde ipe ọdọ tí ẹkọ ni mo dẹ ìwà àkọ́kọ́ wa mo ti jẹ ọdọ èèyàn méjì kí n tó débì kí ni mo ṣe fún ẹ tó fẹ́ bà ayé mi jẹ́. lórí pé kó yá mi lówó ni mo fẹ́ bà ayé rẹ jẹ́. ẹ tó bá wá fẹ́ dá ayé mi rújọ tó lọ tẹ́bà á wọ́wọ́ thirteen tí mo kó fún ẹ jọ tẹ́ni tó wá làjọ bá fẹ́ wá gbàjọ ibo ni màá ti rówó fún un kò ẹni abásùn tìlà jarun pati òre lóore sì wọtọ mo mo fẹ́ ṣe mí lóore lónìí inú èmi náà lè ṣe ọlọ́lajà ẹ dákun máa ń ṣe bẹ́ẹ̀. wà wá ṣe mí lọ́la nígbà tó bá fẹ́ fún mi ní búrẹ́dì lọ́gbà ẹ̀wọ̀n àbí ní police station ó dà kó ti yí gbẹgbẹgbẹgbẹ kí lọ́wọ́ mi. wẹ́rẹ̀ saka kó sì bọ̀ ọbí jọ. mo ní kò gbà lọ́wọ́ mi tó bá wà. mo ti fẹ́ kan tèmi tó bá mọ̀ kókó bí ẹ mọ́. ìdàpé ìdàpé ewa èlò mi ti bẹ lọ́ọ̀ ẹ̀. three hundred. three naira hmm. nínú èlò three nínú one thousand. ǹda hmm, naira nínú one thousand naira ó dà pé ò tí ì ni mo ṣẹ́jú ni mi ti one thousand three hundred. ẹ ti ọpọlọ yẹ ko o má bára dáradá kiri àtọ̀gá àtọ̀gá mú kiri wá jáde ó dàbí pé ẹ̀fẹ̀ rájì ọ̀yà mú wa mú one thousand wa olórí ibú ẹ̀ wa olòṣì ó ti jájú ọjọ́ orí ẹ̀ lọ. ìbànújẹ́ sá fún yín o mo bọ̀ wòwò dábì lóhùn èmi ò ṣe mi ò sì fẹ́ rádáadáa o. mo dáràn ṣé kí ni ọgbọ́n eré àbí bẹ́ẹ̀tì. inú ló wà ní. ní kí ni wà. kí ni ẹnu wọn ah, tún yà gbà sóní wèrè fílẹ̀ ó ní ayé ẹ̀ ti ta bó ṣe rí lọ́sán-lọ́sán kíní èrè gbà dáre kó dájọ tèmi jàre kíní oníkíní gbọ̀nà ló ń wò. àmàkẹ́ lórí burúkú sọ fẹ́ tú kíní lórí. kò sí wàhálà wo wá ń bí mo fẹ́ rí ẹ mhm. kí ló máa fi ṣe mí lálejò. Nibo, níbi ọ́ìlì ni kò mọ gbọ́n mu ó dàbí pé wèrè ń sí ọ ọ̀dẹ́ bu ọ́ìlì dúdú fún wèrè jáde. olórí burúkú ti ká ọmọ àlè aṣèrè àní oyà lówó ń ṣe oṣù ó sọrùn kọọlì bí ọrùn kọkọ. orí ẹ ti bàjẹ́ ni ẹ máa ba yẹ rẹ wá. kó sísọ jọ olùsìnkò ní kankan lára. ọwọ́ ẹ̀rí bí ṣùkù dì. saka saka saka saka saka saka saka. ọlọ́gà sàmú alájọ ti wà bísà ó ti fẹ́ máa bínú lọ ó sì ń bínú wà. orí ẹ̀ ló bàjẹ́ bàbá ẹ̀ ló ń bínú kí ni mo wí fún ẹ. wọ́n máa tó dé wọ́n sọ pé wọ́n ti wà lọ́dún wọ́n máa tó dé. wọ́n ní kó gbé fóònù fún mi kí n bọ́gà ẹ sọ̀rọ̀ àbọ̀ gbọ́ tí mo wí ni. ẹ dáhùn sọ mi ò mọ tó máa ń ṣe yín ó gbọ́ pé orí ọ̀kadà wọn tó ń ṣe kàlàkàlàkàlà òní. ìyá ló fà nítorí alájọ ti bàyé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́. èmi ò nífẹ̀ẹ́ tí ó o èmi ò nífẹ̀ẹ́ tí ó gbélé o tó wà yẹn pé jẹ́yàn gidi màá ti kú omi màá sì máa lọ. ẹ mọ iye àwọn tó jókòó dè mí níta tí wọ́n mọ̀ fẹ́ gbàjọ lọ́wọ́ ṣé mo fẹ́ ṣe yín lóore ni. tẹ́ ẹ bá kówó dání oríṣiríṣi nǹkan ló lè ṣòwò yín ṣé bá ń bàbá àhẹ́pù yín. kálọ́wọ́ yín lọ́wọ́ yín wà ṣé ìrẹ̀yẹ ẹ̀ ti ní ṣe báṣubàṣu ni ẹ má bínú kẹ́lẹ́ tìyín náà mo bá lọ so because ẹgbẹ́ eh, àwọn customer mi kan náà pè mí náà tí mo sáré lọ rí ẹ má bínú mo fẹ́ rí yín ni because ká ní pé mo fẹ́ dájọ́ lásán ni màá ṣe ní kó mú káàdì fún yín àti owó fẹ́ rí fún kankan tí ó important ẹ àjọ mi di mélòó lọ́wọ́ yín báyìí. seventeen làjọ yín dì báyìí. seventeen seventeen ẹ mú ẹ̀bùn kan tẹ́ máa ṣe fún mi ẹ jọ torí ọlọ́run ẹ máa fún mi ní gbogbo àjọ yẹn dé thirty ń sìn mo sáré nílò owó kan tí mi náà fẹ́ sáré fi ṣe kan so màá ti máa dá owó yẹn ẹ sábà kí mi ẹ̀ rí so ẹ jọ̀ọ́ help me. kí n fún yín lówó kó pé thirty. ẹ o. ha n máa dàrún kúrò. màá bẹ̀ sí mi dà. ẹ jọ ìjọ ò lè rí kọ̀ǹpù gbẹ̀yìn rí. kọ̀ǹpù mẹ́kọ̀. ẹ kọ̀ǹpù mẹ́kọ̀ ọjọ́ ò lè rí gbẹ̀yìn mi ò rí mi ò rí dáadáa ah ṣọ̀rẹ́ ah close to gbogbo yẹn. ẹ eh, ah, jẹ́wọ́ fẹ́mi bàgbàlagbà lè yẹn kàn sọ́jọ́ tẹ̀yìn rí gbẹ̀yìn gangan fẹ́mi ni. ìjẹrin tí mo kọjá iwájú ṣọ́ọ̀bù mi ìbá ń ṣọ́ọ̀bù mi kàn kọjá ń tèmi ń kọjá ni. ayé ń ṣe yín o. kí ló ṣẹlẹ̀. gbogbo ìpinnu yín lórí mi kò ní jọ o. ẹ wá wò bí pé kẹ́ ẹ̀ bá yé mi jẹ. tọ́jà kó mo ṣe jẹ kó lọ́dọ̀ mẹ́kọ̀ọ́ mo dọ́dọ̀ ẹ̀ ń sì ó sọ fẹ́mi wípé òun ti dẹ́sẹ̀ mu tíì kí n wá kọ pé dátì lòun ti dá kí n kó fóun ẹ̀yin náà tún sọ the same thing ẹ ti jọ ṣe ìpinnu lórí mi pé ẹ fẹ́ bá ayé mi jẹ́ àbí gbogbo tẹ́ èrò pátápátá lórí mi kò ní jọ gbogbo tó wù ká ẹ lè rò lórí mi pátápátá kò ní jọ kí ni tí wọ́n gbé léyìí. ẹ ti gbèsè ra wọn èmi àti mẹ́kọ̀ àjọsọ nǹkan kan ó kàn yẹ pé kíní ohun tá a jọ rò lè jọ papọ̀ ẹjọ́ tó èmi ní ìdówó ni ṣùgbọ́n tẹ́ bá wá lẹ́ ò lè ṣe kí iṣẹ́ ọ̀nà yàn mo rò pé kí n pọ̀ sọ́dọ̀ yín ni tẹ́ bá lẹ̀ tí kò ṣe pọ̀ ẹ dúró máa dá tèmi. kì í ṣe lọ́dọ̀ seventeen lẹ ti dá ẹ jẹ́ kí n kó sixteen fún yín kí n dẹ̀ mọ̀ owó ẹ̀yọkọ̀ kí n máa bá tèmi lọ. kó lè pé ẹ jẹ́ kí n kó da tán màá gbà ní parí oṣù ẹ dúró ẹ jẹ́ kí n lọ mú káàdì wa ó ti yín ẹ dúró ah! mi. ma ṣe kí ni mo rò pé lè help ni. kí ló ń fa mi fa yìí ooo. ìkíni òun ní pé kí n fóun lówó àbò gbogbo dáadáa tó ga yín sọ òun dá seventeen kí wàá kó pé thirty four. ẹ wo bí ẹ má fún wọn lówó rárá tẹ bá fún wọn àgbèrè ló máa fi ṣe òun ọ̀tún ní dá owó fún yín wọn kó obìnrin ju wèrè lọ. ọ̀tún bá mú kẹ̀tì f ó tó tẹ wà ṣe mí lànà ní pé a ṣe èrè tó jẹ́ mẹ́tẹ́fẹ́jọ́ bí ọ̀rẹ́ wọn kò ní dá fún ẹ kò ní dá fún ẹ èmi ni wọ́n ń takò lọ́dọ̀ alájọ èmi èmi èmi ni wọ́n ń takò. ẹ wo bí àtẹ̀yìn àti sáfẹ́jọ òṣìlẹ̀yìn méjèèjì jọ ń ṣe àbí ẹ̀gbọ́n professional alájọ lèmi ó dà pé lórí burúkú lẹ́yìn méjèèjì. gbogbo tó bá yín sọ. ẹ ó ti yé mi ó ti yé mi. mi ò mọ ibi tó fi káàdì sí ni. báyìí bá wá ṣe tọ́tẹ́ ìfẹ́ dàgbẹ̀ yẹn ránṣẹ́ sí mi kẹ́ ẹ pè mí. seventeen ni mo sì ní lọ́wọ́ yín ṣá o seventeen mi wà lọ́wọ́ sáfẹ́jọ́ bọ́sibí olórí burúkú ta tòmí lọ́dọ̀ alájọ ó mọ̀ kẹ́ mo gbọ́ tiẹ̀ ta kò ní yẹ. mo ti gbé money o oh, dey come dey say we no feel am yo. kan ṣàmà wà o. ṣàǹkúlùmọ́. ee teenager wo bí jẹ́ kí n sọ ìtọ́jú òtọrọ fún ẹ tí bá ti pè ṣàǹkúlùmọ́ àbí lọ́tínrín méjèèjì inú ẹ̀ kó máa dá mi lóhùn àgbà nídàrẹ́gò kò ju èjì ẹ̀ ìlọ nígbà tí wọ́n fún láwọ̀ ọdún kan fún lọ́jọ́ sí àmọ́ kankan wà tó wà lára àgbà ní tó jẹ́ pé wo ò ní àwọn tí wọ́n fẹ́ fún àgbàdéjà rẹ gò láwọ́ọ̀dù nígbà tí wọ́n wò gbogbo wọn bí wọ́n ṣe ń lọ orí ìdúró tó dúró báyìí tọ́mọ nà tó nà gbọ̀n wálẹ̀ bọ́n ṣe gbọ́ wọlé wèrè fúnra ara báírò ló ń kọ́ rẹ̀ pé àgbà níní torí pọ́tọ̀ níbi tí wọ́n ń wò ọ̀tọ̀ níbi táwọn ń wò ọ̀tọ̀ ní tí báírò ń ṣe àyànà ń wò ìwò dẹ̀ ni ìyẹn nìkan ló kù wà wá farabalẹ̀ káyé ẹ yọ kó o lè bá gbà nídàrẹ́ gbọdọ̀ gba. kọ́tẹ́yìn náà máa wò kiri ní òkú oníranu òṣìṣọ́ ṣọ́ṣọ́wọ́ ẹnu burúkú ní èjì ló ti ń sọ̀rọ̀ sí yàn tó bá wá dàgbà jù báyìí lọ ńkọ́ ta ló máa jọ olúwàyé wòran. ẹ wọ ẹsìn sórí ilé ìkìlẹ̀ fẹ́ mu. a ti mú nǹkan kan tá a bá fẹ́ mú nǹkan àpè ẹ̀. mo mọ ẹjọ́ òṣì náà náà máa rò kí wọ́n rówó ra nǹkan. wòran wòran wò bó ṣe rí bí abẹ̀bẹ̀ àtiwájú àtẹ̀yìn kò sí kankan tó ṣe é ṣòbẹ̀ ọmọdé rí àwọn obìnrin á máa wò káwọn máa jèrè ẹjọ́ kan o máyà bẹ̀rẹ̀ sí nílò máa wú ẹ wo ẹ máa dájọ́ ẹ máa dájọ́ ká ẹ máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun gbogbo tẹ̀dẹ̀ lòlò tí wọ́n tán a máa bá wọn sọ ọlọ́run jẹ́ ó gbọ́ ẹ pẹ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́ sá. guy make way wetin dey happen now. ti wọ ẹ. má bínú ẹ jọ̀ọ́ alájọ lèmi o orúkọ mi gangan ni wọ́n ń pè ní Sàámú alájọ kò sí ẹni tí ò mọ̀ mí káàkiri ní gbogbo àgbègbè kódà gan gbogbo àwọn ọmọ ṣáńkúlú bọ́ lọ́tínrín káàkiri tẹ̀ ń wò yìí kò sí tí ò mọ̀ mi ń bí ìyá ẹ̀gán mọ̀ mí o ní mo yẹ fẹ́ polówó iṣẹ́ tí mò ń ṣe fún yín àìmọye ìṣòro làwọn èèyàn ń dojúkọ tó jẹ́ kí àdẹ̀mọ́bi tó ti ń wá ẹlòmíì tẹ bá bẹ́lòmíì pàdé báyìí kò sí nǹkan kan méjì tó fà á ó lẹ́jẹ̀rì nítorí ọ̀rọ̀ báǹkì ni á lọ tó tó tó tó tó tó tó tó tó gbà tó bá máa wá yá ó lè máa ròwó ẹgbà abẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá kówó sí báǹkì ẹ gbà ó ẹ ò gbà ó olówó tí wọ́n máa yọ ń bẹ̀ lójoojúmọ́ ó la wàṣẹ wá rònú pé kò sí nǹkan kan méjì tó dáa jù láyé yìí ojú pé kẹ́ ẹ̀ máa ṣe kíni kéèyàn máa dájọ́ lọ abẹ́ gbọ́ àjọ yìí ní bàbá mi gbà títí títí kó tó di pé wọ́n kú òun ni mo ṣe ń sọ fún yín wípé kò sì yé tẹ́ ẹ lè kó fún mi tó jẹ́ pé ẹ máa fi regret yín láyé yín pé ẹ kówó fún mi bí mo ṣe wà wọ́n kó one million fún mi wọ́n kó three million naira fún mi wọ́n kó two hundred fún mi wọ́n kó five hundred fún mi ìlàjì owó ìkẹ́dẹ̀ẹ́rẹ́ ilé mi ló máa wà kò ní jẹ́ pé bóyá oṣù parí tán ṣe máa máa lálàṣì burúkú ẹ̀rọ àṣàpẹ́ ẹ̀rọ owó yìí gbà mọ́ ení on the thirty ni ẹ wò àwọn tó ti ń dáwó fún mi púpọ̀ nínú owó wọn ló wà bí àárọ̀ ọ̀la on the first kí ló fẹ́ ní wọn lára láti gbowó nítorí páwọn náà ti ronú pé ó ní nǹkan pàtàkì táwọn fẹ́ fòwò ẹ̀ ṣe kí ṣẹ̀ṣẹ̀ máa lọ máa dààmú káàkiri pé mò ń fẹ́ fún wọn lówó wọn irọ́ èèyàn lọ tòótòótòótò ní báǹkì ń gbà mí báyìí bàbá ẹ ló ń pòṣe sí wo bó ṣe rí àtiwájú àtẹ̀yìn one one owó wọn ti wà. guy you talk too much. mo rojọ́ ti rojọ́ mi ò ní time fún gbogbo ẹjọ́ ṣe tó ń ràn mouth ẹ̀ ni. ẹnu mi ń ṣe làbàlàbà mo ń ṣe bí wèrè ẹ má bínú wọ́n ní tóògùn ẹni bá dání lójú èèyàn máa fi ń gbá orí báyìí ni òun ni mo ṣe ń wò pé kí n kúkú yọ̀nà ara mi iṣẹ́ mi ni ẹjọ́ ẹ má bínú ìtorí ẹ̀ ni mo ṣe ń sọ wípé gbogbo téèyàn bá fàárọ̀ ṣe láyé yìí òun ló máa ń tọ́jọ́ ṣó ti yé yín kí wọ́n máa fàárọ̀ ṣe ránù àbí kó máa fi ṣùṣù kò dáa ṣe gbọ́n ohun tó wọ́n sọ pé òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o ẹni máa ríre o àṣebà òwúrọ̀ o. òtítọ́ gentleman jọ torí Ọlọ́run kí ló wá gbójúlé gangan tó fi ń polongo ẹnu kiri tó ń polówó ààrẹ káàkiri lọ. wọ́n ní tó oògùn ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni kí ló máa ṣe mí iṣẹ́ tí mo ti wà nínú ẹ̀ tí ò ṣọ̀rọ̀ oṣù kan tí ò ṣọ̀rọ̀ oṣù méjì tí mi ò tiẹ̀ lè ka iye ọjọ́ mọ́ iṣẹ́ tí bàbá mi ṣe kó tó di pé wọ́n kú bàbá mi síìkì báyìí wọ́n wà lọ́sítítù gbogbo owó olówó wọn kò sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni. lọ́sítítà bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fẹ́nikẹ́ni lówó àfìgbà tó ṣù parí bàbá mi ní pé táwọn bá kú tán gan bàbá mi dẹ̀ gbowó yẹn dání. àti wípé ibo gangan ni òun gbé gangan báwo ni máa ṣe locate ibi tó òun sùn gangan tó. wọ́n ríro ojú ni mò ń gbé bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀yin ẹ ṣàbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pẹ́ lọ sílé Sàámú Alájọ kò pé méjì. popular jingle. Sàámú. <laughs> Alájọ. <laughs> ẹjọ ẹ bá mi pe Sàámú ẹjọ. Sàámú. <laughs> oríire ò ní sá fún yín. àmín. Sàámú. <laughs> Ah, ìbùkún ò ní sá fún yín. àmín. Sàámú alájọ. <laughs> wèrè ò ní sá fún. ẹ má bínú ẹ má bínú ayọ̀ ò ní sá fún yín. àmín àmín. ẹ pẹ̀lẹ́ ẹ ṣáà máa dájọ ìgbọ ìlú lẹ fẹ́ fi bẹ̀rẹ̀ ìwọ thousand, sori n tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé mi ò ní interest láti máa dájọ́ but ṣé kò ní sí problem tó máa ń ṣẹlẹ̀ pé bóyá mo délé ẹ mo fẹ́ gbàjọ tí mo ti dá sí ẹ lọ́wọ́ kó wá máa sọ fún mi pé ẹ o wà lórí kí o ní bank fọ wá lù wọ́n lè ń jáde ẹ. yéé mo bẹ́ẹ̀ ní tèmi pàdé mo bẹ́ẹ̀ ní ọkàn wájú ọ̀dọ́gba ìjẹ́ pé Sàámú. Sàámú. ibi ò ní hmm, ẹ tún pé Sàámú ẹ jọ. Sàámú. ire ò ní sá fún yín. àmín Sàámú. yéè ayé ò ní sá fún yín. àmín mo dì mú ni Sàámú alájọ. Ah, dóyè yá dóyin dọlápọ̀ gbogbo nǹkan tó jẹ́ fún mi ìdóore kò lè sá fún yín nínú ayé yìí. àmín. Sàámú mi gbọ́ lẹ́yìn ni Sàámú. Sàámú ṣé Sàámú alájọ. ẹ ó ga Sàámú alájọ. ẹ tó bá jẹ́ pé Sàámú alájọ ẹyẹ méjì òkè jáṣà ah, kò pé méjì ẹ̀ nílé yìí lórílẹ̀‐èdè lápapọ̀ kò pé méjì Sàámú alájọ èmi nìkan náà ni ah. bó ṣe wá pe Sàámú tó pe Sàámú tó fa alájọ síwájú ẹ̀yẹ ah, ire ò ní sá fún ẹ ìbùkún ò ní sá fún ẹ àwọn ọmọ tó jọjú ò ní sá fún ẹ pẹ̀lẹ́ o ṣé ìbíbà ilé ń gbé mi. ilé mi rèé ilé mi rèé tó bá ti wọlé gangan ìdojúkọ mi lójúkọ ẹni mò ń gbé o ah, ní ah, ah. yàrá tó wà ní apá òsì tó wà lákọ̀ọ́kọ́ tó wà lápá òsì ọlọ́pàá ló gbé bẹ̀ ẹ ò má kanlẹ̀kùn bẹ́ẹ̀ o lórí burúkú ni wọ́n wọ́n ti rìtáyà o oh. ẹ iṣẹ́ òsì tó ń ṣe ni wọ́n rèpù àwọn ọmọ káàkiri náà ṣe lé wọn kú lẹ́nu iṣẹ́ ìjọba wọ́n gbà aṣọ ìjọba lọ́rùn wọn ni ó wọ́ ọ̀sìnkú wọ́n lé wọn ni sórí yàrá kejì mm. arábìnrin kan ló ń gbé bẹ́ẹ̀ ń pè ní yabídèmí olórí burúkú ni wọ́n o mm. àárọ̀ ọjọ́ ayé wọn ti bàjẹ́ ẹ bẹ́ẹ̀ ni aṣẹ́wó náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe káàkiri rádaràda tó bá ti rí ọba yà pa ti alábàbá yìí ni wọ́n ẹnu tó ti mu tó wà láyà wọn kì í ṣe hundred. ipa. ee wọn ti bàjẹ́ dànù rárára owó ìyàwó àgbọ̀n olọmọ wọn ràn ah. pátipáti báyìí náà rí má kọlẹ̀kùn wọn wo bó ṣe rí wọn máa lu ẹsẹ̀ jẹ eh. ah, bí hòtẹ́ẹ̀lì rúùmù ni ìkẹta onítọ̀dọ̀ mi tó o bá wá gbàgbé tó o kàn kẹta tó o bá lọ kàn kẹrin babaláwo ló wà ń bẹ̀. Ah. Eh. Hmm, babaláwo yẹn géè ni eh. tó bá kí ẹ mọ́lẹ̀ ilé yìí ah. ilé yìí ilé yìí <laughs> kọ́lọ̀ ń gbé mi yọ kúrò mẹ́rin kí n kọ́ tèmi. Eh, eh, ìyàrá kẹta yẹn. ẹ wo èmi ni Sàámú alájọ ẹbẹ ni bẹ́ẹ̀ ni ẹ má dájọ́ o. kò sí wàhálà Sàámú Sàámú. ayé lógún àìní túmọ̀ ṣé o sì. Ah, ala níbo mo rò kò rí yín yí ni ẹ jókòó síwájú mansion ní mansion ẹ̀ sọ pé níbo tálẹ̀ ń béèrè bí tẹ́ ẹ jókòó sí. tí mò ń ṣe ń bàbá o inú ilé ìwé nínú ilé ẹ̀ tó wà níbi ṣé inú ilé bíbá wa jẹ́ ibi tí wọ́n máa kan géètì wọ̀gùn tó wọ̀d ibi bíbá wa jẹ́ flat àbí ilé dojúkọ mi lójúkọ ẹlòmí bèrè ibi tí mò ń wà. mo rà kórìí ẹ ti dàrú ìwọ ìgbà wọn ní dàlù níṣèlú àbí tó bá wá jẹ́ pé lé gbogbo face me and face you tó kù wọ́n máa ń jáwọ́ ọbẹ̀ ni ó lè jáwọ́ rú bí o ó láwọn èèyàn tó ń ṣiṣẹ́ bí o ó mọ irú iṣẹ́ tí mò ń ṣe ni. aláìgbójú bẹ́ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ gangan iṣẹ́ wo iṣẹ́ wo ló ṣe dẹ́yìn kò ṣe rí. iṣẹ́ wo ni mo ṣe. àbò ṣèrè ni o fẹ́ kó bá mi ni mo bí ẹlẹ́rìí ni pé kí ni nǹkan tó ń jókòó ṣe ń bí ta ni wọ́n béèrè. má pe ọlọ́pàá tó máa wá gbé mi o tó pẹ́ tó jókòó ṣe. èmi ló ń béèrè èmi ló ń béèrè kí ló dé kí ló tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀. ẹ̀yin náà fẹ́ rí. àwa ni o. ẹ̀yin náà wá wá. àwa ni. ẹ wá àti mọ tiyín bẹ̀ mm. àti mọ kò sí òkú o nínú yín tó ti yẹ yín sìn gbogbo èrò ọkàn yín ni pé bẹ́ẹ̀ ṣe máa jogún léyìí mẹ́ni ẹ̀lẹ́ni lọ́wọ́ tẹ́ máa sọ gbogbo bídò tẹ́lì room fourteen room fifteen tẹ máa change gbogbo yàrá olúkálùkù ẹ wo bí yàrá kan tẹ́ ẹ gbà ẹ ti sọ di rúùmù òtẹ́ẹ̀lì táwọn èèyàn wọlé tó ń jáde ẹ wá fún wọn ní nọ́mbà rúùmù yẹn ibẹ̀ nìkan máa lọ jókòó sí kọ́mọ̀ wá jókòó ń ta ìyèmí ò lè fara bọ́ ẹ mọ orúṣẹ́ tí mò ń ṣe kẹ má kọ àwọn olórí burúkú abẹ́ mi mọ́lẹ̀. ẹjọ irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe o eh. ó kọjá iṣẹ́ tẹ̀ ń ṣe mo béèrè lọ́wọ́ ẹ ẹjọ torí ọlọ́run bọ̀dọ̀ ní fọlẹ́ yín ẹjọ ibi tẹ́ ẹ bá ti bù ní kẹ́ ẹ ti fi lẹ̀ oníkálukú gba yàrá nínú ilé yìí ni èyí ọkọ òde lè má níyàn kan lára mo bẹ́ẹ̀ ni o ṣé mo pé òun wá mi látijọ́ mẹ́ta mo dẹ̀ bẹ́ẹ̀ ni jọ ń torí ọlọ́run ẹ fẹ́ sọ́rántì kò dẹ̀ sí ìtẹ́ mọ̀ ń bẹ̀ náà torí burúkú tẹ́ yàn lọ iná ni adẹ̀ ti wádìí yín tán mm. ìtìyà yín ṣe náà rè tọ́gbélé yín lọ́wọ́ ọmọ yín náà dẹ̀ ti fọwọ́ mú gbogbo dẹ́kun sójú yìí àwọn ọmọ tó jáde lẹ́nu ìsìn tó jẹ́ pé wọ́n làjú gangan tó bá máa rí wọn gbogbo tó máa lò fòdí di ọdún kan òun lẹ́yìn ti lò láàárọ̀ ọjọ́ yìí orè ọjọ́ kan lẹ fi ló ń gbé kókó ẹ kókó ẹ olórí burúkú kókó ẹ o ṣe o bẹ́ẹ̀ ni o ṣe bí ìyá yín náà ṣe ń ṣe nìyẹn a ti mọ̀ yé e tipẹ́tipẹ́ kó o tó máa ṣe òṣì tó ń ṣe yìí lọ́jọ́ kìíní àná àmọ́ gbogbo tó rí i gba nǹkan tí mò ń sọ fún ẹ. orí òkè ló máa wà báyìí tó ń gbàdúrà bó ṣe kò sí ìtọ́kọ mi bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ wà lórí òkè mọrú iṣẹ́ tí mò ń ṣe o mọrú iṣẹ́ tí mò ń ṣe ẹ má kó àwọn ládàradà ẹ má kó wọn wálé ẹ má kó wọn bí. olórí burúkú oníṣẹ́ ń kọlẹ̀kùn olóòṣì bọ̀dà dóńgóyàrò ẹ wo olórí burúkú aláyé gíràn olóòṣì olórí burúkú ọmọ ọmọ jàtìjàtẹ̀mí ló fẹ́ sọ̀rọ̀ sí ẹ jẹ́ máa wo olórí burúkú ara ẹ o àjọ ló ń gbà o wàláì làjẹ àjọ pàápàá tó ń gbà ilé lolórí burúkú ń gbé sí bẹ́ẹ̀ ṣe rí i tó wọlé yẹn nínú báàgì yẹn ó lè jò bí five hundred thousand ló máa kó síbẹ̀ a máa ná òun alákọ̀wé àná àwọn tó tiẹ̀ gbàjọ fún ló ń ṣe èmi nítorí pé wèrè òmọ̀nà báǹkì olórí burúkú ni ẹjọ́ má jà fọ̀rọ̀ ọ̀lẹ́ sọ̀rọ̀ wọ́n náà ń béèrè ya Abídèmí. ẹ lóòótọ́ ni mo ń béèrè Abídèmí but ìyẹn ò ìyẹn kì í rojọ́ bí ẹ̀yẹ̀ bá kà kò dẹ̀ ṣe fa kí abí ti yín báyìí. àbí kò dẹ̀ ní dáa fún ẹ mo rò pé olórí burúkú ni ẹ. mi ló ń bá wí mi ò mọ tóbi abo ti ya wèrè rí ni ah. àwọn yẹ ẹ̀dà tó mi lọ gbé yẹ ìjáde kó gbé mi dúró ti yẹ kó wá ti competition pẹ̀lú mi wo bí mo ṣe dúró déédéé wo bí mo ṣe dúró àbórí àbórí ẹ ti yìí ni. ẹ wọ ẹgbẹ́ ju mẹ́jọ kí ni gbogbo kí ni gbogbo ọ̀rẹ́gbọ́ wèrè yẹn ìyá mi máa wò kí ni kí la gbé kí la jù. ẹ mà gbà mí lọ́wọ́ wèrè ọmọ bus stop. ẹ wà kí ni mi ò fi ìyá mi ṣeré náà ìyá mi bímọ mẹ́wàá kò kò gbóbi ti yín náà. abẹ́jọ olórí burúkú ọmọ ò lẹ́ẹ̀pọ̀ lójú olóṣìyẹ́ ti tíìmù mẹ́wàá olórí burúkú olóṣì oníbàtà wèrè kó sì kúrò wájú bí ìwọ ọmọ òṣì jàtìjàtì tó rẹ̀ níbí ẹ̀yìn èmi ló wá ń bú ló sọ wípé mọ́mí ẹ̀ ìyá lákùyà ṣọpọ̀ kéku pọ̀ ní pápákọ̀ ìyá ẹ̀. ẹwẹ kó sì lọ jọ ìyá ẹ kó kó sì lọ kó má dà fún ẹ kó má dà fún ìyá ẹ kó má dà fún ọkọ jẹnẹrẹsùn ẹ olórí burúkú mà nígbà tí kò sọmọ àmàlẹ́ ìlàrọ̀ kùtùkùtù olórí burúkú a ó má kà mí lára tí mo ti rò pé iṣẹ́ yìí máa ta bad customer lélẹ́yìn láàárọ̀ kùtùkùtù lèmi náà rò pé èèyàn gidi ló ń béèrè mi ni mo ti lọ panavit gbogbo ojú mi ayé adé ni o wàláì tí wọ́n ti wà níwọ̀n lórí burúkú tó dá wàhálà yìí lẹ̀ alájọ wèrè yìí èmi àti ẹnu lé yìí àti gbẹkẹrẹ kàná wà wọ́n pé first me i slap you lájọ ń gbé níṣó ńlẹ̀. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. kò sí nǹkan tí o fẹ́ ráyè kí ni ìrìn ìfẹ́ fún yín bó pẹ́ bóyá ẹ̀yìn máa pa báǹkì tuntun jẹ́ pé ọ̀dọ́ tèmi gangan gangan ilé ẹ̀ máa mú lókùnkún dùn gbogbo ọ̀nà yìí ni máa gba pátápátá. ọ̀rẹ́ gbogbo olójú wọn rẹ̀. lórí ìyá monday ìyá monday ìgbẹ̀yìn ló yólókù àdá a fún títí títí pé àǹkárá ọ̀dọ̀ kéèyàn fowó pamọ́ ọ̀tọ̀ ìgbà táwọn ẹgbẹ́ ń fowó pamọ́ àǹkàrá ló fowó rà káàkiri òun wá rè ó dá àjọ méje ẹyọ méje láàrin oṣù òní òun ló délẹ̀ ìgbà táwọn ẹgbẹ́ bá ń gbọ́ owó ńlá ìwà mákè ni. sàmúfún alájẹpamọlẹ ní dájọ jẹ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ fún mi lówó mi má jẹ́ kó sùn wọn fún wọn lówó. ìyá Monday well. Uh ta ni. bọ̀dá Sáàmù èmi ni. ibi ò ní sá fún ẹ o ta ló wà bẹ́ẹ̀. bídè mi ni ẹ ṣílẹ̀kùn fún mi mo fẹ́ rí yín. kí ló ń wá káàkiri bílẹ̀ mi kọ́ńpà jẹ́gàn kí ló ń wá ìyá ò sì lẹ́ni. ẹ tẹ̀ sí máa ṣílẹ̀kùn kẹ́gbọ́n kan tí mo fẹ́ sọ. gbogbo gbogbo tó bá fẹ́ sọ fún mi jẹ́ kó dàrọ̀ là bá sọ. ẹ wo ẹmọ mi omi ò ráyè tó bá ti dọ̀la mi nílé sọ fún mi màá ní ẹ ṣílẹ̀kùn fún mi. ní òsì ní òsì kí ló ń wá sọ important tó yẹ ni. ó important ẹ̀ sílẹ̀ kí ni nǹkan o. dárò hmm. Hmm. mo dárò mo náà má mi ẹjọ tó lọ ẹjọ tó lọ ẹjọ tó lọ mo bọ lọ bẹ̀rẹ̀ ṣó ya wèrè ni àwọn ìyálàjà ẹ̀wò ló wà wájọ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí lẹ́nu ṣó ya wèrè ni. irin keep quiet. irin gún mi lórí mo dára. ó máa jọ́lá nǹkan tó sọ ó máa jọ́lá nǹkan tó sọ mi bá ti wẹ́ẹ̀sì ẹ̀ dànù. Emu, ẹjọ ẹjọ tó lọ ẹjọ tó lọ ẹjọ sàbẹ ẹ má yìnbọn pa mí yìnbọn pa mí. ẹ mú pàkà owó yẹn. ẹjọ owó nìkan bá kí. abẹ mú bọ́ọ̀lù. owó nìkan bá kí. dẹ́ńdẹ́. ẹjẹ awọ ẹsọ bọ́ọ̀lù mẹ. ẹ kó má kọ mí ẹjọ ẹjọ mẹjọ kó fà mí ẹjọ mo náà ti ráwọn ṣàkólú bọ ó dàbí wípé gbogbo nǹkan tá à ń ṣe ó jọ eré lójú ẹ. mo ti gbé jalè bá wa bí ẹjọ́ tó lọ ẹjọ́ ẹjọ́ ló ló yẹ bàbá yé mi yé ẹjọ́ tó lọ lọ àwọn èèyàn tí mo mẹ inú jẹ ìgbé mo mo jó lóòótọ́ ẹjọ́ ló lọ òtún mo lè ṣe fún yín mo lè sọ pé ẹ jẹ́ kí fún yín níwèé àjọ kí gbogbo yín kẹ́kọ̀ọ́ ló máa bá mi hàn owó òwò àjọ fún olúkálùkù wọn èyí tó júwe bí fún yín ẹ̀yẹ ò dàbí lèmi ò ní ṣoríire ẹni tó nílé kò ní ṣoríire. bídèmí ò di ṣoríire. mọ̀dá sàmù kò ní yẹ ẹyin. kò ní yẹ ẹyin. yẹ ẹjọ ẹwẹ bá mi fọ́ di ìbọn mọ́ lórí káwọn ìyá ẹ̀kọ́ fojú sunkún ẹ̀ dànù lórí burúkú ọmọ. ó dàbí pé gbogbo nǹkan tá à ń ṣe ó jọ eré lójú ẹ. ẹ wo ẹjọ tó lọ sẹni ti ọ̀rọ̀ ní owó yìí àwọn èèyàn ti trust mi ju bójú yẹn lọ tí ẹ bá ní pé kẹ máa kówó yìí lọ sí ìwé àbíkẹ́ pa mi kò sí kan yàtọ̀ ọdún méjèèjì. okay kí n pa àmì kó máa lọ ẹ kò sí wàhálà ó yà látàn ẹ. ẹ kí n látàn kí lè fẹ́ ṣe láti fi tán mi ẹ jọ nínú ọlọ́run. ẹ látọ́ kí n fọ́ nǹkan ọmọkùnrin ẹ dànù. ní nǹkan ọmọkùnrin mi ẹ má jẹ ta bẹ́kù ẹ jọ bàbá yé mi jẹ ẹ jọ ẹ jọ ẹ jọ bàbá yé mi jẹ wọn wọn máa bèrè wọn máa bèrè jẹ bàbá yé mi jẹ yé yé yé yé ọgbọ́n mi ayé mi bàjẹ́ kò lè dá fún ẹ̀mí rẹ̀ lórí burúkú. Well guys. Bravo. Gangan. sọ bẹ́ẹ̀, mo gbọ́ bẹ́ẹ̀, mo ti rí bẹ́ẹ̀. Máa mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣùgbà tán bá ń kówó mi. kó má bàa dò ní ìjàdé police station à ń fara wa kiri ọ̀nkọ́ ẹ kò lọ. feel better now Can you share your ṣèkù sí. pẹ̀lú Can you talk ká ló sọ fún yín pé mò ń jẹ́ pẹ̀lú mi. ìmọ̀ àti kóòfì tí mo wà yìí o èmi tí mo ti kìlọ̀ gidi gan èmi tí èmi mọ̀ pé ibi kan báyìí wà tó jẹ́ pé mi mọ̀ kó jìn tí mo fẹsẹ̀ sínú ẹ̀ báyìí ṣóòrò ni mo lọ sísàlẹ̀ ọmọbìnrin kan lọ́lọ́run ló tóbi jẹjẹ àrítíra mi tó fà mí sókè ìgbà tó gbé mi lókè tó máa béèrè orúkọ ẹ̀ tó sọ pé pẹ̀lú mi lórúkọ òun ni mo fi sọ pẹ̀lú mi jáde síta. Um, níbi tẹ wà ìtẹ́tí ń go through pain sí ẹ sọ pé ẹ yásìkò tó kan ọmọbìnrin kan wá ń jẹ́ pẹ̀lú mi ẹ wá <laughs> ẹ gbà mí this is funny ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lájúlọ tí mo ti ń ṣe iṣẹ́ yìí mo ì béèyàn tó funny bí ti ń pàdé rí. ṣé ó funny ń bẹ. bẹ́ẹ̀ <laughs> ṣe ń sọ̀rọ̀ ṣé kò funny sẹ́yìn fara yìí ni. irú ìbáwo. ẹ gbà mí ta ló fẹ́ bá mi rẹ́rìn báyìí. ẹ pẹ̀lẹ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin pẹ̀lẹ́ nìyẹn ìgbà tẹ́ wàá sọ nǹkan yẹn kí lẹ jọ sọ náà. ẹ wò mí ò ráyè gbogbo ẹjọ́ tẹ́ ń lọ́wọ́ mi ta ló gbé mi débi àti pé báwo mo yẹ débi gàngàn ta ló gbé mi débí àti báwo ni mo ṣe débí gangan <laughs> this is too funny. rírí tẹ́ ẹ̀ rí mi ẹ̀ rí mi wípé ẹ máa jù mí lọ́gán what. mi mọ̀ ọdún tẹ́ fi fi mí sí yẹ̀yẹ́ <laughs> ni. ẹ fọ́nì ni ṣé ìgbọ́n mọ̀pá ẹ fọ́nì ni ẹ sọ fọ́nì kí ni. <laughs> ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èèyàn tó gbé yín débi báyìí ó sọ ká take care yín pé anything tẹ́ bá ti fẹ́ òun ní ká fún yín ṣé ọdún sàmì internal injury nìkan lẹ́ni and i'm very sure pé doctor ma take care yín okay ẹ kàn relax mind yín everything will be alright. ẹni gbé mi débi mi ò tiẹ̀ ní ìdí ẹ láti ẹni kọ́kọ́ ẹgbẹ́ ẹ wò ebi ń pa mí gidi yẹn jẹ́ kó bá mi wá bíi abí àmàlà. ebi ń ka yín. Hmm. máa júwèé ibi tẹ́ ẹ ti máa rí ni tẹ́ ẹ bá ti dé junction tó ṣe yẹn kàn ṣàgbọ́kadà kẹsàn-án pẹ́ lọ sókè àtà ẹ bá dókè àtà ẹ lẹ́ẹ̀ lọ sákọ́lé ọwọ́ ọ̀túnba yẹn tí níbi tó ti ń tà ń bẹ̀ ẹ ṣàtìlẹ́yìn tó gbé mi wá bí ní kẹ́ ẹ ṣe gbogbo nǹkan fún mi yes mi jẹ ti fẹ mọ ẹ kàn get it. Um, I need any internal wound ẹ lè jẹ ah. nǹkan kan Doctor dókítà sọ pé ó di ìrọ̀lẹ́ kẹ́ tó jẹun ẹ take it easy. wèrè wo ni dókítà. doctor wa ni wèrè. ta ni dókítà tó ló di ìrọ̀lẹ́ kí n tó jẹ. <laughs> ẹ gbà mí lọ́wọ́ máa yìí. dókítà yín ní àwòrán kókó uh, what is our. abẹ́ abí tó o bá máa ń ró kókó lọ You dókítà yìí wá kí wàá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ pé báwo lè graduate lèmi kókó máa tì í ṣe yọ̀ bí ọ̀sán ẹ ò dùn mí kó ìtàrí o má pa ẹ má pa. dọ́tà yóò bá dáwọ́ kókó alọ́sàárì kí ẹ máa jẹun nírọ̀lẹ́ gbogbo ọ̀nà kọ́nà ni kí ẹ̀fọ́ bẹ́ẹ̀ sì máa fi oúnjẹ wá fún mi lọ́sọ̀ fún ìgbó dìrọ̀ lẹ́kẹ́ mi tó jẹun. ayé ẹ lè jẹun sí i. síbẹ̀ láti gbé bí ọ̀fíìsì ọmọ kẹfà sọ́jú mi. ó ní bó yìí ojú kọ́ mi ni mi ò ní lè jẹ. àní àmàlà mẹ́rin lẹ fẹ́. iye kí iye tẹ bá rí ni kẹ kó wa aṣáájú bíi mẹ́rin lọ iye tágbára yín bá kẹ kó wa bí. ọmọ kó wa fún yẹn ẹ má pa. a lè gbé kémi má bikini kí ló ń fún mi. ẹ má pariwo take it easy condition yóò gba kẹ pariwo ṣe ti gbọ́. owó má sọ fún mi pé kókó òtítọ́ tẹ́bí ó pariwo èmi pa mí gangan ni o. Ah, um, ok ẹ hold on ọmọ alọ́ba yín rà wá ṣe ti gbọ́ ẹ take it easy ok ẹ má pariwo nà ó òye ah. ojú ń kọ́ mi nìkan tètè lọ. wọ́n máa lọ kó wá ṣe ti gbọ́ wọ́n ní àmọ́ tí bá fẹ́ máa kó wá fún yín ok. àwọn tó tó mi ní ẹ̀ ló gbé rẹ̀ nìyẹn sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ àdèmà kí á lóhùn rẹ̀ rìn. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. má ti gbowó àjọ lọ ti gbowó àjọ lọ má wọ ẹgbẹ́ kó òbí báyìí torí Ọlọ́run tó ọ̀nà ẹ̀pá lójú má dé gbòòrò. Um, bọ́dá Sam you need to ń sìn yàrá máa máa jẹ́ ká fi ìjà parí. ojú mi ṣẹ̀ṣẹ̀ ń rírun díẹ̀ díẹ̀. Ah, olùwà ṣe ọkọ um, ká máa enjoy. Ah, bí ṣe máa ń para lẹ́ẹ̀mí nìyẹn ah, àdìfílẹ̀. <laughs> Um, ẹ wo bọ́dá Sam mo kàn ní kí n yọjú sí náà ni màá tún wá padà wá wò yìí ṣe gbọ́. ìbò ara ẹ ṣe síta pẹ̀lẹ́ báwo lára ẹ oúnjẹ yẹn lọ. mi ò ló lọ sí mo fẹ́ fi clear ojú mi ni. pẹ̀lẹ́ báwo de lára ẹ. o iṣẹ́ àti mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ó yà mí lẹ́nu nígbà tí mo dẹ̀ wá ra mo pé wo ló gbé mi wá bí báwo ló dẹ̀ sì jẹ́ yóò wà lẹ́ni bí wí agbí aago mọ́kànlá lọ lù mí náà á bẹ̀rẹ̀ sí ní ṣọ̀ṣẹ́ orí burúkú yẹn fún mi. àfikún náà wàá ṣọyàn náà ó mọ èmi kàn tiẹ̀ ń pe fóònù ẹ pé ibi tá à ń lọ o ní pé wọ́n ti cancel o wọ́n ti fún wa níjọ́ mi ìta máa wá o wọ́n á ní kí n pè é pé ibẹ̀ yẹn ò wọ́ọ̀kì mọ́ ṣùgbọ́n tó wà níbo mi tí mo fẹ́ jí lọ níjọ́ kejì mo rẹ̀ fẹ́ kí àjọ lọ nítorí ó náà tí mo fẹ́ introduce ẹ sí níbẹ̀ ìyẹn lèmi tiẹ̀ ní pé kí n máa pè é fúngbà tí nọ́mbà yẹn wà lọ́mọ́ pé jẹ́ n bọ́ sọ́nù pé nǹkan tiẹ̀ yọjú sí ẹ kí n jẹ́ kó mọ̀ lọ́wọ́ kan bí mo ṣe ń bọ̀ báyìí tìgbà tí ma fi dádùgbò yín báyìí ariwo ti bẹ̀rẹ̀ everybody kọ́ ah ah ni pé wọ́n ṣe lọ ni o wọ́n ṣe ṣe o ah, gbogbo wọn kọ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo lọ́tún lọ́sì wọn gbà ah ni mo fi ń gbé ẹ̀dùn gbàgbàgbà mo fi ń gbé ẹ̀bọ̀n bíbà. tó wàá gbọ́ ata kéré àmọ́ ń ta ojú àwọn ọmọ tá à ń sọ ẹ̀ ní randúrandú báyìí ni wọn ìkan wà nínú wọn tí ò ga tó tébù rárá àmọ́ tó gbé dání tí ń bá lu agídí pé bí mo ṣe gùn tó bá yìn ọ̀run làlà. ó wàá bọ̀ wọ́n tẹ̀mí tiẹ̀ lónìí dùnú ṣé kò sí èèyàn kan kò séèyàn kankan tó ti ẹ̀rọ kan sí. mo ro sí yẹn o ẹni tí mo ro kan sí wa o ẹni tí mo ro kan sí wa mo ń wò pé kí n jẹun tó kí lè lòkun nínú ìyá bídèmí ni o olórí burúkú lè arábìnrin ìyá bídèmí ni o kò sí ní ìyá bídèmí ni ìyá bídèmí ló jẹ́ lólè mo ti di lálágán tí mo rí bóun ló kẹrin àwọn tó gbé bọ̀ wọlé. ìyá bídèmí. Ah! ni o ah! mi ò fura ni ìgbà tí máa fi dé lọ́jọ́ yẹn gangan mo ti bọ́mọkùnrin kan níwájú ilé wa ẹ tí àmìlẹ́mì ní kókó àjókòó dèbè síbẹ̀ kó lè mọ̀ ìgbà tí máa gbowó wọlé àti ìgbà tí mi ò tètè padà jáde mọ́ ìyàbídèmí ni wọ́n wà lọ́ndì fọ́ọ̀sì wọ́n wà ní sẹ́kọ́ndì ìgbà parí oṣù náà wà ah! wọ́n dídì ìṣọ́ mi ni ìyàbídèmí ni. kò sí wàhálà má jẹ́wọ̀ má jẹ́wọ̀. Ah! ìyàbídèmí ìyàbídèmí tí n bá ṣetán pẹ̀lú ẹ tí n bá ṣetán pẹ̀lú ẹ wàárù. àní kò take it easy wọn. wàárù. dókítà ni kò take it easy. kúndà o. Ah! mo gbé. ká tún wà lélẹ́yìí báyìí ṣé àtún gbọ́dọ̀ sí nínú ilé wa ni ah! kí gbogbo wàhálà yìí ká tún ni. Ah! ẹgbẹ́ mi ló ṣẹlẹ̀. níbo. ní níyàn ni kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹgbẹ́ ọ̀sán pé ọ̀bẹ̀rẹ̀ Sàámú kọ́. Sàámú kẹ kí ló ṣe Sàámú. bọ̀dá Sàámú kọ bọ̀dá Sàámú fẹ́ gba owó ni owó mo fẹ́ gbà. owó kíni. Sàámú wà lọ hospital lálẹ́ àná lọ́wọ́n ọmọ kókòkò náà báyìí lọ́wọ́n ọmọ náà lọ́wọ́n àfìbọn gbowó lọ́wọ́ Sàámú ó tiẹ̀ yà wá lẹ́nu èmi mọ̀ pé bí Sàámú ṣe tó gbàgbọ́ra yẹn bẹ́ẹ̀ ló mi o hmm, tó ṣẹlẹ̀ nìyẹn o. ẹ̀yin ò wọn bá rí jàgàbà kò sí nǹkan tó kan èmi lówó tèmi ti plan ilé ayé tèmi lé lórí ẹ wá sọ pé wáá dúrà gbà ẹ wo mi ìfẹ́ gbọ́ ìyẹn o ah. mo á gba owó mi kúrò fún mi lọ́jọ́. kí sùúrù ló máa níhùn. Ah, sùúrù kọ lérè ni kò sí nǹkan tó kan èmi pẹ̀lú ah. sùúrù. ẹ eh, abẹ́ wà máa gbọ́ sẹ́mi mo wá gbowó lọ́wọ́ ẹni ẹni tó ti wà lọ́sibítù sóò dẹ̀ fẹ́ pa ni. ẹ wo eh? tí má gbà mú màá gún ìdí ẹ̀ ya. a kí ló dé lórí owó yìí náà. lọ́wọ́ tí mo ti plan fún. kí ayé tèmi kò sí nǹkan tó kan tí má gbà mú. ẹ máa ní sùúrù. Eh, ẹ ẹ ká wà á ní sùúrù ló máa ní kí ló dé. ẹ jọ̀ọ́ bẹ̀rẹ̀ sáà mú kọ́. máa ṣàlàyé àwọn olè wọn ti wá gbowó lọ́wọ́ wọn wọn ni. èké èké èké ni ẹ ó ṣe yàyàkuyà báyìí náà ẹ kí ló dé náà ẹ jọ̀bọ̀dà mò ń bọ̀ ó lọ́pọlọ ni olóṣì àǹtí ọ̀dẹ̀ olórí burúkú ọmọ tẹ́ ẹ̀ rí yìí o bó ṣe wà bó ṣe yọ̀dẹ̀ tó iṣẹ́ yẹ kó tún máa ṣe olórí burúkú ni ẹ̀gbọ́n ẹ̀ náà bẹ́ẹ̀ ló ṣe rí gan-an bẹ́ẹ̀ láàrin. ẹ̀nà wọn yàn ọlọ́run ti rí yín kó tó da yín èké olóṣì ẹ̀yìn ẹ̀yìn ẹ̀dá sàbúrò ẹ̀ olórí burúkú èké játijàti má bínú jèrè bàbá ọkọ mi ojú òní tiẹ̀ tálẹ́ dẹ́ béèrè. bọ̀dá Sàámú. ah bọ̀dá Sàámú àwọn olè màlúwà gbowó lọ́wọ́ bọ̀dá Sàámú lálẹ́ àná olóòlù ah, ló yọ wá gbogbo owó gbogbo owó tó pa báyìí ni wọ́n gbà lọ pátápátá àfikọ́ lọ́hún ṣàánú wa o. gbèsè. àwọn ọmọ ṣípínní ṣípínní báyìí lọ́wọ́ ọmọ náà ẹ̀rù bá mi ṣe dáyà mi ṣe gàgàgàgà gbàtẹ́ ah, ṣe lára ọlá yọjú wò wọn o àṣẹ sáàmù lẹ̀ wọn olórí burúkú yìí wá wa. àwọn wá dàbà yìí. bùdá sàmú wà lọ sípítù wọn wà lọ sípítù àwágò tiẹ̀ morúkọ sípítù ọ̀hún wọn kọ̀nà náà pàǹṣẹ́kẹ́. pàǹṣẹ́kẹ́. ẹ ní rounda about pàǹṣẹ́kẹ́ yẹn yá díẹ̀ báyìí àwọn òtí ẹ̀ níbẹ̀ ṣe nítorí gbogbo ẹ̀ ṣe lẹ̀ rù ń bá wa. ẹ wo ìyẹn ò kan ẹ̀mí o ẹ bá lọ pàǹṣẹ́kẹ́ ẹ bá lọ kútọ̀ kò sí kan tó kan èmi owó tèmi màá gbà mí díẹ̀ lẹ́rí yẹn tí bá bẹ̀rẹ̀ tí tèmi ẹ ní dúró rárá. ẹ ẹ jọba wà bínú níbi tọrọ ìwà agùndè yìí ṣáwa ni sàmú nàbẹ orípẹ́ bíi sàmú ni mí ṣé ò ya wèrè mọ́ tìrì. tí má dá tèmi lẹ̀ ká dá sí. jọjọjọjọjọ olórí burúkú kí ló ṣe kàn mí wọ́n mú mi lọ kó bá mú mi lọ. jẹ́ abẹ́ gbọ́ mi jẹ́ wàá lọ màá gbọ́ mi tó kùn mí. Ah, ẹ máa wo wèrè mi bí. àbẹ́ ah, ti bàtà òwèrè ti já o ó dà. hello ee eh, a ní ṣe sùúrù wọ́n ní ẹni náà ni máa kó wá fún àbíkú bẹ́ẹ̀ kí n tún ṣe alájọ tẹ́mi náà máa gbó lọ́wọ́ ẹ̀ tí mò ń dájọ́ òun ni mò ń dúró dè tó bá dẹ̀ ti kó wá fúnra mi ni máa kó wá kì í ṣe pé máa fẹ́ràn yàn ah, balùwẹ̀ ń sọ̀rọ̀ báyìí ah, ṣé olùkọ́ mi náà kọ́ lè dúró mi tí mo wà má tẹ̀sẹ̀ ọkọ̀ nígbà rẹ̀ ṣé máa ronú báyìí báwo ẹ wo kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ilé Sàámú Alájọ mo ti ń bọ̀ wọ́n sọ fún mi pé ò lè ti kó gbogbo owó tó wà nílé Sàámú Alájọ lọ. yé yé yé yé yé yé yé Sàámú. kódà àwọn ti gbé Sàámú lọ sọ́sibítù ọ̀gá. ó lè kó Sàámú ó lè gbowó lọ́wọ́ Sàámú láyé mi ṣó gbogbo ìjìyà tí mo gira lé owó ìtòrí ọlọ́wọ́ ọmọkùnrin yìí. yé ok ok n bò ní wọn ní Sàámú wa báyìí. wọ́n tẹ̀ sọ fún pé ó wà lọ́sibítù ní sáà wọn dárúkọ hospital ọ̀gá. savageò. sa. tún tó sọ yẹn sọ kí n gbọ́ ẹ dáadáa. wọn dárúkọ hospital ibi tó wà fún mi ọ̀gá wọn tẹ̀ sọ fún mi pé ó wà lọ hospital ni. savageò. sa. ní cu ẹ kò ní yẹ. àyè mi padà bàjẹ́ sàmú báyé mi jẹ́. sọ mo ṣe ọmọ ṣe gbà ní. Ah, mo ṣe ọmọ ṣe gbà ní kí n ránṣẹ́ kò lè bá lè jíṣẹ́ pé mo tẹ́ kó o fojú ẹ rí báyìí mi ẹ ẹ eh, eh, ẹ kú sẹ́wọ̀n ẹ ẹ wá jàre ẹ ẹ má bínú o ọkùnrin tí wọ́n gbé láàyè òun ni mo béèrè. ẹ kí ló ń kọ wọn. Sàámú Sàámú Sàmúẹ́lì Alájọ. Sàámú. báà ní ẹni patient tó jẹ́ Sàámú o kí lórúkọ tó fi rẹ́gísítà. ẹ ẹ Sàmúẹ́lì Alájọ. Sàmúẹ́lì Alájọ. Sàmúẹ́lì Alájọ kò sórúkọ tó ń jẹ́ Samuel alájọ ń bíbá yìí. àìwò dáadáa ó ga báyìí. mo ti wo bọ̀dà bóyá kẹ́kẹ́ láti fọ́ rẹ̀. kì í ẹ̀gbọ́n wọn ní dálógẹ́ ìsàwọn alájọ ẹ máa ń béèrè ìsàwọn alájọ. <laughs> o oh, bóyá màánà alájọ kan tán gbé wá bíbá yìí tán ní àwọn olè rọ́ọ̀kù mọ́. Eh. Ah, òun ni ọlọ́mọjà àṣìrìn ẹ dákun sẹ́rí ó súnmọ́ mi báyìí àfi bíi sọrùn irú nǹkan báwọn ò sì ní í ṣẹlẹ̀ ládùúgbò kí mọ́ lè yọjú sí rárá ìdínà tí mo ṣe ní kí mi náà wá sympathizer rẹ̀ <laughs> okay ẹ wò ẹ ní bínú ni ẹ ní ní àǹfààní láti rí wọn báyìí cause wọ́n ṣì rest lọ́wọ́ ẹbí eh, tèmi kọ́ kódà bí bá ń rẹ́sì perfect lọ́wọ́ èmi ò jókòó bó bá sì ṣe tán yín sì kàn kí yín mọ bá tèmi lọ ni. ok tẹ bá ti mú dára lójú wípé ẹ ní disturb wọn kò sí wàhálà tẹ bá ti gun òkè hmm. ẹ máa rí word kan by, by your left hmm. word before eh, wọ́n before? fọ <laughs> ẹ ṣe eh, ṣe ibi ìyáyín lẹ́yìn náà ti ń ṣiṣẹ́. <laughs> bẹ́ẹ̀ni sá. àtàwọn náà àdìrà lẹ́yìn sí <laughs> ẹ ṣe wọ́n bí fọ what before. méje ìsà àbí àtàn mi. wèrè lélẹ́yìí ibi ni ó jẹ́ òun rè lórí burúkú ìní jèrè ìní jèrè ẹ̀. wíri well played well kọ́mọ kọ́mọ kọ́mọjọ kọ́mọ kọ́mọjọ kọ́mọjọ kọ́mọjọ. mo sọ náà mo ti mọ̀ ẹ́ pé rọ ni nǹkan kò ní í ṣe yín ìwọ sẹ́ni tẹ́ bá dá sọ̀rọ̀ tí má ṣe báyìí ìlà yóò sì di púpọ̀ bíi ti bàbá ẹ̀dá abẹ́ ìjà wèrè wọ́n má ṣe wèrè o kí wèrè o má ṣe o mo ti sọ fún gbogbo àwọn dókítà o mo ní mo fẹ́ wá pààyàn wọn ní kí n máa jẹun lọ ni o. Ah, sọ́sọ́ bẹ́ẹ̀ ni wọ́n. Ah, dókítà àgbà àti dókítà kékeré tó níbí. níbo kí wọ́n kẹ́. pààyàn ebi. wá gbọ́ wọ́n ní olè rọ́ọ̀bù rẹ̀ mo ní kó rọ́ọ̀bù mi gangan ni. níbo. nínú ilé mi náà ti wá rọ́ọ̀bù mi lálẹ́ àná. lójú àlá. lójú àyè ni àwọn kúkú kú ọmọ kúkú kú báyìí ló tó wá rọ̀bù mi wọn ò ju ẹgbẹ́ ọmọ tó bí lọ báyìí. wọn ò ju ẹgbẹ́ ọmọ sẹ́ẹ̀ mi lọ. rárá àwọn ọmọ jẹ́ ti dàgbà ju àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó bí. kò wá sàpá àbọn kankan tí wọn ti yìnbọn fún ọ kò sì síbi tí wọn ti sá ọlọ́dà lórí. kọ́bọ mo ti yí jù lọmọkùnrin. o ti yí jù lọmọkùnrin olókìgbẹ́. wọ́n gbà mí nínú ìbọn lórí. ẹ sórí èmi ti sọ fáwọn dókítà ìpáyé ẹnìkan ó ta. dókítà kò bójú. má dà sí o. dókítà. àbójá mo ni sórí irọ́ tó ti bàtì ẹ jẹ́ òní ló kù ìgbà tí wọ́n para fẹ́ mi ẹ̀yin tẹ́ bá ti ń gbàjọ ẹ wà dọ́gbọ́n dí pàǹpá èèyàn ẹni wọn rọ́ọ̀bù yín owó ń gbé egun ṣé àbí ṣe ìgbọ́mọ iye ìgbà tí ẹni ọkọ̀ tó ti jẹ̀bá mi lọ́rùn tọ́rùn mi ti yín tó yẹ kó padà ná ni sórí pọ́nrún mi ò báláǹsì mọ́. owó kó lọ èmi lọ èmi ló sọ ní burúkú tó bàbá mi mú owó mi àbí kú owó ẹ fi gbèsè ayé ẹ ní kọ̀ọ̀kan pa àbí kú dànù tó bá jẹ́ pé lè rọ̀gùn ẹ̀. pé ó jèrè ọlọ́run gbé ẹlẹ́dẹ̀ẹ́ ọlọ́run gbọ́ tó lè wà rọ́ọ̀bù mi kó má dáa fún ẹ̀mí òjèrè. tó lè wá segin ni tí o bá rọ́ọ̀bù èrè wọ. yóò jẹrẹ bó ni kó má dáa fún mi àbí kí ni eh, mo fi jẹrẹ. ẹ o ti mú mi sí i ṣé wàá ní tí mo fẹ́ sọ fún ọ nísìn tẹ́yìn bá rò pé lè ra mi mú lẹ́yìn kí bàjẹ́ nù ah, mo dára yìí kí eh, eh, bàjẹ́. ṣé wàá rí bí mo ṣe fẹ́ ní ìsìn báyìí báyìí báyìí báyìí torí pé ẹni tó lè wá rọ́ọ̀bù kò sápá àbọn kò sí àdá tí wọ́n ti ṣá etí ẹ̀ kan bọ́lẹ̀ àbí tí wọ́n ti lẹ́bẹ̀ mú ẹ̀. torí mo bí mo yí lọ́mọkùnrin ni mo yí lọ́mọkùnrin ni. yíyí tó yí o ní wàá fi gba owó mi lónìí èmi ti sọ fáwọn dókítà ìpáyé ẹnìkan ta. dókítà ẹni tí mo fẹ́ jà wọlé sọ ò ń gbèrè mi ò ń gbèrè ò ń gbèrè. Ibi awo tutu. No no no no no. Get out. No no no. Ah. What is happening here? Asu, get out. Eh, ah, oh yeah. Asu, Asu, Asu, bust it out. Hey, bust it. Get out. Forget. No, no, no. Lai, lai, wait. Oh no, jẹ mi lọ́wọ́ ni. O jẹ mi lọ́wọ́ ni. Lai, lai, lai, lai, lai, get out, lai. Iye, wọ́n gbé mi. Lai, ẹgbẹ́ mi, ẹgbẹ́ Okay, no problem. Hmm. Kò burú, kò burú. Ẹni bá bí da, tẹ bá bí bàbá ẹ̀ lágbó ẹgbẹ́ mi kò mi ẹni wọn bá bí bàbá ẹ̀dá kó wá gbé mi kó oh, mi. Mr. Man respect yourself o get up. get? ẹ get gẹ́ Get, get, get get up me, Mr. Man respect yourself. ẹ lẹ́nu pé mo á ṣe mi èyí ṣe nǹkan bàtàbàtàbà ẹ sì gbà sọ́dọ̀ ní àyè bí bá bọ́ọ̀tà ní àyè kọ́kọ́ pa mí dànù. Mr. Man respect yourself. kí ló ń ṣe yín náà. Hmm, alágẹmọnu get up kọ sọlá aláìsù get up and go now. wọ́n ní kẹ́ dídé ká máa lọ. lọ́lá àdìjẹ ni ẹ wá wọ́ mi dìde ni tí ẹ bá ṣe kórìí yín burú èyí wà ní àyè ẹni tí mo sọ nǹkan bàtàbàtà tó ṣe ẹ wá bò mọ́ àyè ẹ wo ẹ ti tọ́wèrè lónìí. Eh, eh. Ah, eh. Ah, ó ti ẹ̀ dá ẹ̀yin náà ti gbọ́ ẹ ti wá olórí burúkú ni. ṣébi tó wà rẹ. ibi ló wà o àwọn wèrè yìí tí a sokun ẹran òsì mọ́rùn wọn máa lọ dé mọ́nú lébẹ̀ mi fẹ́ ṣe wèrè fún ibi ni Rumu bí fọ àbí wọ bí fọ ní yàrá rẹ wọn wá tì mọ́ bẹ́ẹ̀ wọ́n kéje ẹ̀ mọ́lé ẹ rò pé ẹ má ẹ má kankan owó mi ń jáde lónìí ẹ sì èrè mọ́ tilẹ̀ èyí tí má kàn kúkú nù yín ẹ sì máa rìn ẹ sì máa rẹ́rìn kú ẹ yá wèrè ilé rẹ̀ rò pé mo wá ṣe àyìn. Ah, ẹbí ẹ̀ lèmi o èmi ò wá fa wàhálà kankan o ìgbà tá a wá gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ni àwọn ẹbí wa ní kí n kọ́kọ́ wá wò wá náà kí n wò ṣe lóòótọ́ ni. Ah! Eh? faso. kíni kíni ó mọ̀ pé kà ní ẹ irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ síyàn o tún wá bí o tún wá fa wàhálà kò dé náà ẹ̀mí jọ̀wọ́ lọ ẹ má bínú jàre. bẹ́ẹ̀ tún fẹ́ wà nà mí báyìí. èmi kẹ tẹ bá wò dáadáa ẹ rí i pé àjọra Ah báà lè ṣe máa nírú problem tó tún máa wá máa lò mi ò wá lò ó. ẹ wo mr man ẹ jù ẹ wo ẹ ti di kẹ́ máa lọ. ń lọ ìlọ́bí ònù. máa pẹ́ sọ́ọ́tì fún yín o. ń di alágo jẹ̀dí. ṣé bẹ́ẹ̀ fẹ́ lọ àbí ẹ jókòó síbẹ̀. ẹ fẹ́ kọ́ ọlọ́pàá. ẹ kọ́ ọlọ́pàá. ẹ kọ́ ọwọ́ jáde lẹ́nu géètì. èmi yóò bẹ̀rù géètì mọ́ta. wọ́n fẹ́ fẹ́ ṣe nǹkan rẹ ní fún wọn. ìyá yìí gbé lajú dé. kẹ́yìn kí wọn náà tó máa gbówó àjọ sílé. ìyá yìí gbé lajú dé kò yẹ kẹ́kọ̀ọ́ máa gbówó àjọ sílé tẹ́ bá ń gbówó àjọ sílé ẹ̀ ẹ̀ ẹ̀ sì ń kó lè ṣẹlẹ̀. ìwé lẹ́yìn ò ṣẹlẹ̀ sọ wọ́n mi rí owó tó jẹ́ pé máa gbé tí máa gbé lọ sílé àwọn tó tẹ̀lé owó tó bá dẹ̀ di parí oṣù tí wọ́n fẹ́ gbé owó kan máa dì máa fún ọ lọ́wọ́ five million naira ń bá mi wọlé three million naira ń bá mi wọlé two naira ń bá mi wọlé bí èsì wá ṣẹlẹ̀ kò yé mi. sọ́nà lẹ́nu sọ ń gbòòrò ẹnu yìí bọ́dà nígbà tí ìkórè èèyàn dàrú ẹgbẹ́ owó tó tó yẹn sílé níbi táyé gbé lajú dé yìí ilé ìfowópamọ́ wà ń bẹ̀ báńkì ẹ̀ gbé náà ẹ wá ń gbé owó tó tó yẹn sínú ilé ah ooo gbèlè o ah ẹ̀yin lẹ́kọ́ lè wá jà fúnra yín o. báwo ni mo fẹ́ mọ̀ pé. báwo ni mo fẹ́ mọ̀ pé tó ṣe pàkọ́ kọ́rin tí máa gbé sínú ilé. tẹ́ ń gbé owó tó tó bẹ́ẹ̀ sílé. ọjọ́ wo lèmi fẹ́ mọ̀ pé àwọn olórí burúkú bíi ti yín ṣe mí tì ní ibi wọn bò wà nílé wá gbowó lọ́wọ́ èmi àwọn ọmọ kókó kù báyìí tẹ́ tírèdì sí gbòòrò ṣe bínú wọn ló wá gbowó lọ́wọ́ mi àwọn ọmọ mú bọ̀ wèrè wà tó wá gbowó lọ́wọ́ mi ṣùgbọ́n ara yín lọ́nà fún dínì tọ́sí. Ah, eh, ẹ̀dá ha àwọn ha lẹ̀ tí o bá ti bí kọ́ndíṣọ́ tí mo wà níbi ó yẹ kí súnmọ́ yìí kí n dàgbà yìí. pẹ̀lú kọ́ndíṣọ́ yìí. lórí burúkú ni yìí ni ẹ̀yin lọ́pọ̀lọ́ ara ni ẹ̀yin tọ́pọ̀lọ́ yìí ti làásì méjì ìbọ̀wọ́lọ́ ọ̀kadà lọ lórí yìí ti fọ́. abẹ́kọ̀ọ́ àgbà wa torí ọlọ́run mọ̀ wọ́n ti ẹ̀ màá yìí kò sí olóhùn ò pààyàn sí wa lọ́rùn lẹ́yìn. báwo làwọn èèyàn ṣe dájú tó yẹn o lè wá báyọ̀ ìwọ tún fẹ́ máa lù mọ́ bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ní kí wọ́n pààyàn sí wa lọ́rùn wa. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ṣe wọn kú ọ̀rọ̀ mi. ṣọlá kí mi rí rẹ̀ rí hmm. ó ga o. ẹ̀bùṣẹ́ ah, ah, àwọn èèyàn dájú ẹ̀bùṣẹ́ ah, ẹ̀yin náà tó ń lọ ni. Ah ọ̀fi dẹ́ náà ni ó sì yàn wọ́n bẹ́ẹ̀. tàtún ni. ikú wọlé o. ẹ kí ló dé. ikú wọlé mọ́tò o. dáná wọn. dáadé yìí. ń gbọ́ sọ fún mi ṣé lóòótọ́ nìkan tí mo gbọ́ wọ́n ní o lè gbowó lọ́wọ́ ẹ̀. ìyẹ pé wọ́n ní ọ̀pọ̀ lóòótọ́ lóòótọ́ wọ́n gbowó lọ́wọ́ mi ni ṣàkúlù bọ́ báyìí báyìí báyìí ni wọ́n. jẹ́ kí kinní yẹn yé mi dáadáa ṣé bí owó òtítì mi ò pẹ̀lú owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. owó òtí yín báwo gbogbo owó tó wà lọ́wọ́ mi pátápátá lọ gbà lọ gbogbo ẹ̀ lọ gbà lọ. Sàámú. ibi asáfù yìí. Sàámú. wèrè asáfù yìí. Sàámú. wèrè burúkú ò ní sáfù yìí. ẹ wò yóò sọ pé oríire oríire a máa wáyé kan àkókò oríire òrìṣà fún yín. mi ò ráyè kò sí tó pè mí tí mi dẹ lóhùn sí Sàámú ó pè rẹ kí n bá òpè dànù ayé tí mo bá yẹ kó yẹ kó jẹ wọ́ọ̀tì mi nà kí n tó ló wà bíi ọmọ tójú mi rí ó mo níṣòro tí mo wá ọmọ tó sọ sí ọlọ́run gbọ́ màá náà ẹ̀ pa sí. ẹwẹ ẹwẹ ẹwẹ ètò tó lọ ètò tó lọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọjọ mi yẹ yẹ ọjọ yẹ yẹ yẹ ọjọ mi yẹ ọjọ mi yẹ. ẹni sọ̀rọ̀ náà jẹ́ mi ọ̀pọ̀ ṣètò ọbẹ̀ rẹ̀ kí ló dé. kírímìnà mi kírímìnà mi ṣé tí wọ́n fẹ́ ṣe irin irin tó fi lè ṣé gómìnà ní ni ṣé kí ni kò tẹ ṣe ẹwọn lọ máa kú sí yẹn kí ni báwo wọn òun lọ máa kú sí bẹ ṣe wáyé àwọn aṣojú wọn kò wọn kò ṣí station máa kú sí bẹ wáyé musa ni station máa kú sí. gbogbo ìtẹ́yìn sọ̀rọ̀ wo ọ̀gbẹ́ni gbọ́ mi ò lọ ìsàlẹ̀ mo wà ó písẹ́ẹ̀lì fún yín ní kókú. ọjọ́ ìkẹjọ́ yà kúrò máa jà rẹ̀. ìtọ́jú òun ni kí n bá lè fi ṣe nǹkan gidi. ẹ gbà mí mi ma de station rí ẹjọ́ ẹ ṣàánú mi mi mọ kọ́kọ́ ẹ kí lè wá mú mi fún ní ìsìláàrọ̀ kùtùkùtù báyìí. ẹ ní problem ah, ẹ mú mo mà dáràn láyé mi o ẹ̀yin aráàlú ẹ gbà o mi mọ ohun tí mo ṣe o ẹ gbà torí Ọlọ́run o. Ah, ah, this is the woman. bọ̀dá mi màmọ́ yín this is the woman wo lẹ̀ ń wí oh. this is the woman yín wọ́n gan ọlọ́pàá mi màmọ́ kọ́kọ́ lórí burúkú mà ní bọ̀dá yìí bí màmá kọ́kọ́ àbírúkì ẹ̀sà. ẹ wo ọmọ mi ni ẹlẹ́mú ẹlẹ́mú ọmọ jẹ ọlá. Ah, mo madam ẹ wo bọ́dọ̀ ọlọ́pàá olórí burúkú mà ní bánu ìmí ìmọ̀ tèmi o. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ó ah, ní ẹ má sọ ọ̀kọ̀ọ̀kan má ah, ẹ farabalẹ̀. ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ kó máa ṣọmọ gidi wọmọ bídè mi yìí ọmọ jáde jáde ni ẹ o fẹ́ kọ́ mú mi lọ sẹ́sọ̀ ìwọ kọ́ jẹ́ náà ẹ jẹ́ ẹ máa kó wa lọ ẹ máa kó wa lọ mú ààrẹ ah. ẹgbà mi ó ààrẹ ẹgbà mi ó ọmọdé ọ̀rọ̀ o. kẹjẹ wo fún mi reason tẹ fi arrange àwọn olè pé kí wọn lọ gba olówó arákùnrin yẹn. ah mo mà dáràn láyé mi ọ̀gá ọlọ́pàá ẹ wo mi bẹ́ẹ̀ ṣe rí mi lóòótọ́ èmi àti Sàámú a kì í kò là ojoojúmọ́ là ń jà bó kó ṣe bí ti kí irun lè sí o ọ̀gá torí ẹ̀ mọ̀ ni o tẹ́ ẹ bá dàdúgbò wa tẹ́ ẹ bá béèrè ya Bídèmí wọ́n á sọ fún yín bí mo ṣe wà yìí ogún mi àtàjẹ́ mi ni mo fi ń pawó ẹ kàn wò báyìí ya ẹ wò ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe wà yìí tí n bá rún yín tí n bá rún yín tán ọlọ́run ṣe lè máa fún mi níbọn yín tẹ̀ máa ní kí n máa mú lọ lé o as a gift o. will you stop that rubbish. ah Ah. kí ni ládàá tẹ́ ń sọ yẹn ah. ọ̀tọ̀ ni tí mo ń bèrè ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ń dá mi lóhùn ah. ṣé wàá ọ̀rẹ́ tí a. mo máa ti dáràn mo wọ̀ ọ̀rẹ́ tí. ẹ máa rún èmi. má bínú sí mẹ́jọ. ẹ rún police officer. ẹ̀yin. ọ̀gá kò sẹ́ni tá a lè rún eh? bí sójà wa déédéé ni. mo dẹ́jẹ̀ navy náà gbogbo kọ́sítọ́mà tó bá ti wà ní kí ló wà nù rúnrún ọ̀gá ọlọ́run. Eh, officer yes sir. ẹ eh, jọ torí ọlọ́run sórí àtìyá àtọmọ wọn ò rẹ́dì láti jẹ́wọ́ Ah. náà wọ́n wá mú wọn padà sínú sẹ́ẹ̀lì yẹn ah. tó bá di mountain àwọn òǹtafẹ́ ṣe lórí ọ̀rọ̀. Ah, a ti dé lónìí ó di tú. ọ̀gá ẹjọ́ ó ní ènìyàn ó di tú ẹjọ́ ẹ ṣàánú wa. mountain ló lọ. Eh, ó ní ènìyàn ó di tú ọ̀gá ẹjọ́ ẹ ṣàánú wa. ó di tú ẹ̀wọ̀n mú mọ́ kọ́ nínú àwọn olè mú wọn eh, eh, bídèmí omole bídèmí omole níbo ló ti mole mo dárò ọgọlọpàá bídèmí mole níbo. madame take easy now ẹ kí kú ṣàlàyé now kí ló dé mo ti gbọ́. náà mo ń gbọ́ nǹkan tó sọ jàre. yé mo mọ dáadáa. mo mọ mo mọ kan lára wọn. bídè mi mo lo ti mo lè rí níbo ló ti pàdé olè ẹ ṣàánú mi ọ̀gá ẹgbàá mi. ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà. ah ẹ mo ti dá kẹfà. mo ń gbọ́dọ̀ ẹ̀ jàre mo ló ti mọ̀ wọ́n jàre. klọ́ọ̀bù mo ti mọ ilé jù. ọ̀gá bídè mi lóhùn lọ klọ́ọ̀bù níbo ló ti lọ klọ́ọ̀bù mo dáràn ó lọ klọ́ọ̀bù kí ló lọ ṣe klọ́ọ̀bù bàbá tó tó ní fúláàtì ní iwájú ilé wa ni wọ́n ní pé kájọ lọ jù dí. Eh, bàbá ṣínà bàbá ṣínà eh. mo dáná ọkọ ọlọ́pàá ẹgbà mi bàbá ṣínà tèmi ti gbọ́mọ fún tí kò fọmọ yẹn lówó bí dèbí olórí burúkú tí kí bàbá ṣínà máa yé ẹjẹ. mami ló tọ two fifty ló fún mi owó ọ̀kadà. yẹ mọ́kò mọ́kò olórí burúkú ọ̀sán ó fọmọ tí mo gbé fún àtìgbà tó kọ́ sọ́wọ́ aláwìn kò. Eh, madam ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mo gbé good ọmọ yìí ti mọ olè eh, ó ti mọ olè nìyẹn tí ọlọ́run bá sọ wípé ẹ máa yọ nínú ilé ìtẹ́ wà nínú ẹ̀yìn ah. tẹ́ bá délé ẹ eh. máa lọ rán ọ̀rọ̀ bàbá ṣínà or whatever ah. but for now ah. ẹ ti gbọ́n tó sọ definitely ọmọ yìí ti mọ olè nìyẹn eh, Johnson yes sir good <laughs> èmi máa rí ọ̀fíìsà lẹ́kan tí n bá ti rí màá sọ fún wọn wípé. Can make sure pé ẹ arrange bẹ ṣe máa tẹ̀lé ọmọ yìí lọ sí club tó ń sọ yẹn. ó dàbí ok sir. kẹ lọ search fún àwọn tó sọ wípé òun mọ̀ yẹn tí ẹ bá dẹ̀ débẹ̀ tí ẹ bá ti rí wọn arrest Mm. ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. yes sir. ẹ detain àtìyá àtọmọ till next week friday. Ah! kẹ padà lọ síbẹ̀ kẹ lọ search fáwọn pípẹ́. ọ̀gá ah! ọ̀gá ẹjọ́ ìṣàánú mi ìka tó bá ṣẹlẹ̀ bá ń gé ah! bídèmí náà mo lè rí ìyá bídèmí lè mí ẹjọ́ máa lọlé láyọ̀ àtàlàfíà. mami ṣe fẹ́ gbẹ̀yìn yín. ó sọ̀rọ̀ yẹn kó gbẹ̀yìn mi olórí burúkú ẹ lọ àtìyá àtọmọ ẹ very careful ẹ wà very careful ariwo tẹ́ ń palẹ́ mi lórí ìtìpọ̀jù tèmi lọ ẹ ti gbọ́ ọkọ tí mo sọ tẹ́ bàbá kí n tú ọ̀nù jọ sà. ẹ sà ọsà ẹ má bínú. ọfíìsà yẹ sà. jọ tó lọ lọ bá mi kún wọn dànù. ok sà. move. ṣé ṣé mi náà. ṣé bọ̀ ṣé bọ̀ ọ̀rọ̀ ṣé mi náà tọ́ ya mú. oye tó tètè bá. ọ̀gá ọ̀gá ẹjọ́ ẹ ṣàánú ọ̀gá ẹjọ́ àmàtìdáràn ah, láyé wa o kí dé mi wọ ló má dà á lẹ o. dúnà so irú ẹ lè máa mú mi ṣeré ó mú mi ṣeré so kí nìkan tó mú mi ṣe so gbogbo eléyìí tó ń ṣe yẹn sìn o rò pé ni mo wá ṣe ń bí. rárá o wa. ọ̀gá á fà sà. báwo gẹ́ ìṣá kí o believe pé bá ṣe wà níbẹ̀ láti ẹ̀kan yẹn ó ní wípé òun ò rí ẹnì kankan èrò dẹ̀ pọ́ mẹ́yẹn kó má lè rí ẹ̀kan bùṣọ lásọ pé ẹni tá à ń wá lélẹ̀ ẹni tó sọ fún mi pé ibi báyìí ló wà so definitely tíyàn bá wù ẹ́ dáadáa informant àwọn olè yẹn ní àbí. àmì iṣẹ́ o anobi àmì. tí bá gbá ẹ lójú sí ara ẹ máa balẹ̀. ọ̀gá sẹ́rù pé bóyá ó kàn dá ọ̀la àbúrò mú wa ṣe látara. rárá o wà rárá. nǹkan tí mo sọ fún yẹn òun wà ní mi àbí. láì ṣe kése ẹ̀ta mi wá yín. dúró ṣe eré lọ pé mo ṣe dé bíbá yìí ni. rárá o. ok ó dàbí pé o fẹ́ kí mọ́mí ẹ pẹ́ mi tó wà yẹn. Ah, kì wá ṣe mọ́mí ẹ nìkan ló máa pẹ́ ìyá máa jẹ orí tiẹ̀ náà nígbà tí ìyá máa jẹ orí ẹ̀ wàá mọ nǹkan tó tó ṣe kí ló ṣe ẹ tí wàá padà wọlé síbẹ̀ yẹn sì tí wàá lọ la ojú ẹ̀ dáadáa kò lọ pọ́ìntì ẹnìkan ṣé mi. I'm alright. <laughs> Anyway, tábàárí àdán, a máa ń fi ọbẹ̀ ṣẹbọ ni. Àdán ọbẹ̀ ta ládán ta lọ́bẹ̀. <laughs> Ó yẹ kó ti yí ẹ la, ṣó dìgbà tí màá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Don't be kidding. Mm. mm Well, no problem. Um, <laughs> jọ̀ọ́ má bínú owó fúnra rẹ̀ ò mọ̀ wípé gbogbo ilé tó ń ṣe kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. nìkẹ́ni. but wọn àwọn ọ̀rẹ́ ti ẹsẹ̀ but next time kó máa wojú dáadáa torí ọjọ́ mi ọjọ́ rẹ o ṣe ti ẹsẹ̀ eh, máa ọ̀rẹ́ mo ti rẹ kòtùkà tó bá ṣẹ̀ ṣò next time wojú dáadáa kò tó máa fún un. ẹ̀wọ̀n ó ní ó ní ó ní ó ní eh, náà ṣí ah, ó ní. ó ní ó If you move, come back here. Sorry. Mo kí ni gbogbo ilé náà? Kí ló ṣẹlẹ̀? Ó ní. Kí ni gbogbo embarrassment? Kí ló ṣẹlẹ̀? Nínà tap ọyọ mi. Mímọ kọ́kọ́ pa òun ní òun ní òun ní omi ìmọ̀ kọ́kọ́ pa ọ. O mọ kọ́kọ́ pa ẹ. Bí ni mi mọ kọ́kọ́ pa ẹ? Ṣé òun nìkan ni? Kí ni gbogbo nǹkan tó ti ṣe yẹn? ṣeré this time around má sọ fún mi kó n lọ síbi kankan láti alẹ́ yìí títí di àárọ̀ ọ̀la títí di alẹ́ ọ̀la lèmi àti ẹ̀ máa fi wà papọ̀. lọ síbi gbọ̀ngàn mọ owó tí mo ní kó fún mi kọ́. kí ló ní kí n fún ẹ gbogbo owó tó bèrè lọ́wọ́ mi ò tí ì wọ one hundred and fifty thousand naira and besides kí ló fún ẹ ní assurance pé mi tí mo gbọ́ ìdáná yóò sọ fún mi pé tó ní nǹkan tó ní kí fún ẹ tí mi tí ì fún ẹ sí o máa torí ẹ̀ fi mí lẹ́yìn bí lọ sí anywhere. wà á kò mọ̀ pé Oh my boy my boss's treat or my law Show oh, you get. Oh, ò lè hustle for anything kò sí gbọ́ báyìí kò sí hustling kankan fún yẹn pọ̀ ní. máa lọ Good evening, ma. Oh, what can I do for you? I'm here to see Fash. Oh, Mr. Fash, Fash. Oh, give me a minute. like you pick on me. Hello? Hello, sir. Someone is there to see you, sir. Okay, sorry. No, Koima. Tina. Tina, sir. Ẹ gbé fún. Okay, sir. Mo ní kí n gbé fún fún Hello, Tina. Mo fẹ́ rí yín fún nǹkan tó important. Eh, máa bọ̀ Look here, room fifteen more. sir. All right, sir. Um, room 15 ló wà mà. Tẹ́ bá ti lọ báyìí, ẹ máa So okay, yẹn go ni wọ́n Okay. All right. Room 15. Ah. I don't feel Yeah, I'm coming. Move back! Move back! Kí ló ṣẹlẹ̀? Now the arrest. I'll cooperate with you, please. Yeah. So, ojú ẹ̀ lélẹ́yìí. You are under arrest. Kí ni mo ká fìjà parí o. Magbo Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Magbo Èrè lójú òwò orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kàn lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ̀ẹ́ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí nù nílò ayé òní yá ẹ mú fún wọn lówó wọn. nítorí ká má bá jìyà ní àṣẹ ó yá má jìyà lọ́fà.